إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يدل الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدقكم الله الله سبحانه وتعالى أترى صلاة هو نبي محمد صلى الله عليه وسلم في الله الله ثم بيقلوا عن صحابه وسوى الله أمر الوشي الله kó máa bẹ pẹ̀lẹ́dì kọ̀ọ̀kan wá lọ́kùnrin wá àti lóbìnrin aláìjẹ́ kan ṣoṣo ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala akíra wa akú ìgbìyànjú nínú Islam abẹ́ Allah subhanahu wa ta'ala ó ṣe àlékún àgbọ́yé fún oníkàlùkù wa àwọn ìgbìyànjú náà kí ọlọ́run kí ó tẹ́wọ́ lọ́wọ́ wa ọlá ìjẹ́ kan ṣíṣú ọlọ́wọ́n bá ọlá subhanahu wa ta'ala èyí tí a tún máa fi ṣe rawa ní àǹfààní ní àsìkò yìí abẹ́ ọlọ́run ọlọ́mọ́ṣà àjẹ́kó ti wá ní àǹfààní ọlá ìjẹ́ kan ṣíṣú ọlọ́wọ́n bá ọlá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tí a máa ń gbéyẹ̀wò òun náà ni èyí tí a ti gbọ́ sí àwọn àfá wa tí wọ́n ṣàlàyé fún wa tí a pè ní àbáṣu al-lisan àwọn àfá wa náà nínú àwọn tí ọlọ́run ọba tí ó gbé kalẹ̀ ní àwùjọ wa ní bíbà láti máa ṣe wá láǹfààní nìyí ọmọdé ni gbogbo wọn àbí aláà tó bá wa dà wọ́n ní àgbàlagbà àlékún mímọ̀ àlékún alùbáríkà àlékún ọlá àlékún arísìkí àti ìfọ̀kànbalẹ̀ abẹ́ ọlọ́run ọlọ́run túbọ̀ wá sí àlékún rẹ̀ fún wọn nínú àwọn ọ̀dọ́ léyìí tí ọ̀rọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ìrìnlẹ̀ lé wọn lórí òun náà ni wọ́n bẹ́ẹ̀ bàbá náà bá sọ pé iná ó fi ti yẹ́tọ́ ní àmẹ́nu bẹ̀rọ̀ bíi wọ́n ti dùn náà ní ìdá. Wọ́n ní ẹ̀rí àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ kan bẹ tọ́lọ́run sọ fún wa nínú áyà yìí nínú sórapin káàbù tọ́lọ́run fi ìmáàní ìròyìn wọn ọlọ́run ti lówó ma lé fún wọn náà ní ìmáàní náà ní abẹ́ ọlọ́run àlékún ìmáàní fún àwọn àfáà wa kọ́lọ̀n bá kọ́ wa dàwọn lágbà kó ṣàlékún ọlá kó ṣàlékún ọlá kó ṣàlékún ọlá fún wọn ọlá ìjẹ́kan ti ṣùgbọ́n lọ́n bẹ́ẹ̀ láti gbogbo àwa jàmáà mùsùlùmí lọ́kùnrin wa àti lóbìnrin àwọn ará àdúgbò àpò àlejò wa ìjókòó tẹ̀lé kìí ṣe àkọ́kọ́ tí a bára wa jókòó ní àdúgbò wa níbí báyìí láti lè rán ara wa létí ká ṣe ara wa ní àǹfààní ọ̀rọ̀ ọlọ́run eléyìí náà lè yí ọlọ́run àbò yìí ṣe ní ọ̀tọ̀ ọlọ́run jẹ́ kó mú pé fún wa. àwa bẹ ẹ̀yin àlejò wa àtòfíánù pẹ̀lú wa tí a fi rán ara wa létí ọ̀rọ̀ ọlọ́run ẹ dákun ẹ̀jẹ̀ á farabalẹ̀ ẹ̀jẹ̀ ẹ má jẹ́ kí ọ̀rọ̀ tí a bá máa bá ara wa sọ ó máa lékè ọ̀rọ̀ ọlọ́run torí pé ọ̀rọ̀ ọlọ́run sàlámù lọ ọ̀rọ̀ tí ó lékè èdè tí ò sí kan tó lékè ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba òun tí wọ́n ní ládé ilé iná o ọ̀rẹ́ náà háwọn ọmọ aláwọ̀ tó wá sẹ́dùn náà lọ́mọ. ẹ̀rí ọlọ́run tó dá oníkálùkù wa ó dá wa pé bẹ́ẹ̀ ni ọlọ́run wa tó wọ́rọ̀ kan fa áṣà náà tó wọ́rọ̀ kan ọlọ́run bá lóhun dá wa bẹ́ẹ̀ lòun ṣe àwòrán wa ní àwòrán tó pé nínú ẹ̀yà ara tọ́lọ̀ ń fi sí wa lára òun lójú òun lẹ́nu òun ni mú bẹ́ẹ̀ náà òun náà ni ìtí à ń pè ní ahán ó lè wúra ẹ kó rí wípé nǹkan kan bẹ tó yẹ kó ní tọ́lọ̀ ń fi sí ẹ̀ láà àti bọ́lọ́wọ́ bá tuntun wá ti àmì lógún nínú tó ẹgbẹ́ ní ọlọ́run tó lè mú kúrò lára ẹlòmíì ká lè mọ̀ pé ó ṣe lágbára láti fún wa pé bẹ́ẹ̀ ló lágbára láti mọ́ fún wa pé àbáṣe kankan bẹ táwo ọmọnìyàn táwa ní à ah, ọmọnìyàn à ní nǹkan yóò ti yẹ ká ní wọn gbọ́ ní kò sí nǹkan náà ọlọ́run wà fi àwọn fọ́sẹ̀ fún àfàlẹ́ àtòṣèrò ọlọ́run níbẹ̀ bá wo ara yín ẹ máa rí i tó ń tọ́ka agbára ọlọ́run ìpè ọlọ́run ìkápọ̀ àti ọlọ́run lórí ẹ̀dá ọlọ́run ẹ máa rí i òwúlẹ̀ níbi wá eré káàkiri dánlọ́ wọn bá bá lò ọlọ́run ọlọ́run tẹ́ ń sọ orí rẹ orí wa lásán ẹ̀yà ara tó ń bẹ lórí wa jama ó ti dájú pé tí ò bá sí ń bẹ̀ a lè jọ ènìyàn níbi pé ká tún wó sàlẹ̀ ká tún wó sàlẹ̀ ká tún wó sàlẹ̀ ọlọ́run adúpẹ́ o ọlọ́run dá wa dáa ó dá wa dáa ó dá wa pé ọlọ́run ní sẹ́bi ìṣẹ́sìmọ̀ rọ́bì ká alẹ́ àlẹ́ alẹ́ bẹ̀ẹ́ kọ́lọ̀kọ́ fọ́tọ̀wà ọlọ́niwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam máa ṣe àfọ̀mọ́ fún wọn ọlọ́wọ̀n bá rẹ̀ alẹ́lẹ́ kọlọ́kọ́ ọlọ́run ló dá gbogbo ẹ̀dá fàṣọ́wà ó wá báláǹsì dídá yẹn nìyí ó dá wa dáa ó dá wa pé àní àbòbùkù lára àní á eléyìí bá sì má sí ń bẹ̀rù kò sí lára wa eléyìí bá wà ń bẹ̀rù kò sí lára wa bọ́lọ̀ ti dá wa ó dá wa lẹ́sẹ̀ méjì ọwọ́ méjì ó dá wa ní inú kan ó dá wa lélẹ́sí méjì ó dá wa lólórí kan ó tún dá ń dáa fi máa gbádùn ayé ọlọ́run tún dá wa ó tún fi sí wa náà òun ni ahán bẹ́ẹ̀ náà ni atẹ́ méjèèjì àwọn ló tóbi jù sábà ń sọ ọba ara kí ni ọba ara ahán àtàtẹ́lì èèyàn lè wà lùjánà àti látara méjèèjì ni òun sì lè wọ iná látara méjèèjì ni bá a bá sọ pé a fẹ́ lówó a fẹ́ kó ayé jọ látara méjèèjì náà ni òtún bá ń pè lówó ju tó jẹ àti ìgbádùn obìnrin tó gbádùn lọ lẹ́yìn ẹ̀sìn sí kankan sọ fún mi kí ni kí ni ìtàn náà jàmbá ó làwọn olè máa gbélé ilé olówó ńlá tó sì mọ lálàkálà tó ní gbádùn oorun àmọ́ tá a jẹ fẹ́nu àti ìyàwó wa tá a bá láti pọ̀ tá a gbádùn ayé àwọn méjèèjì ni àwọn ọlọ́pà àgbádùn ayé ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam fi ní àtúnyà mọ̀tá ó ní ẹ̀rí ilé ayé mọ̀tá àtúnyà náà ni obìnrin dáadáa obìnrin ẹlẹ́sìn obìnrin ọmọ níwà fi tó mọ ọlọ́run tó mà náà tó mọ̀ fi ọlọ́run so aha òun la fẹ́ gbé yẹ̀wò aha ọmọ nìyàn òun la fẹ́ gbé yẹ̀wò wọ́n ní àfá pẹ̀lú àwọn ewu wo ní bẹ̀ẹ̀bí ahán tí aha, léwu àbí ò léwu láìsí èméjì ahán nìlú ó ní ewu ó ní ewu tó ti wá léwu bẹ́ẹ̀ náà lórí dáadáa torí tọ́lọ́n torí ẹ̀dá wa àti tí ọlọ́run torí ẹ̀dá wa tó torí ẹ̀dá wa bá nìyàn lé lórí ahán òun la fi ń ṣe ìwọlé rẹ̀ ahán la fi ń ṣe ìwọlé rẹ̀ torí ẹ̀ orí ọlọ́run ọba òun ni ahán àìmọ̀ rí ahán láburú àìmọ̀ rí ahán láìdáa rí bẹ́ẹ̀ àwọn ń da ó da fáǹfààní tó da tó sì pọ̀ yìí jaman èyí tá ń bára wá sọ yìí kí làbí sọ ahán náà ni lára dáadáa bí ahán wà fún òun bàbá mọ tó koro ahán yìí náà ni ètò dùn ahán yìí náà ni ahán wa níbàbí sí ètò ẹ̀kọ́ nímọ̀ ilé ayé wọn ló kún sí ọ̀nà mẹ́ta ọ̀nà mẹ́fà méje gan ni mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ bí mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ tọ̀hún ẹyọ kan wá ń bẹ láàrin àwọn làfi mọ tó dùn láfi mọ tó korò àwọn làfi máa tẹ́ ahánà yìí bí nǹkan ò bá dùn dáadáa ahán ni ó sọ fún wa jẹ̀mọ́ orí ńlá lélẹ́yìí kódà yìí tí ó dùn ahán náà ló sùn mọ́ tó dùn wọ́n lé omi omi òdìládùn omi làbùwẹ̀ omi làbùmú ẹnìkan kì í bómi ṣọ̀tá ahán náà láti mọ̀ bómi lárúmú ahán náà láti mọ̀ pé oúnjẹ là ń jẹ olóògbògbòrò ahán náà lòun náà fi mọ títí ẹ̀ náà ọ̀pọ̀tí ahán náà ni amúgbó ahán náà ni òun sìgá ahán náà ni jẹ̀mọ́ bàbá sọ ọ̀rọ̀ ahán yìí náà ni yára ń dá aṣọ ó dáa bí ó dá ahán yìí náà ni òní ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ikú wa sáàkiri ìpí ká ṣọ́ ahọ́n wa ìyẹn máa ń ṣọ́ ahọ́n àmọ́ ń ṣọ́ ahọ́n wa bẹ́ẹ̀ ni báàdé máa ń ṣọ́ owó báàdé máa ń ṣọ́ ilé àmọ́ máa ń ṣọ́ ahọ́n ṣíṣọ́ ìdá máa ń ṣọ́ òun ní dúkìá àmọ́ sọ owó ẹlòmíì ìdálòmíì sọ owó dé kò lè gbé atm káàdì ẹ̀ kò lè gbé fúyàwó ẹ̀ pé gbà lọ wìdúrọ̀ owó báyìí kó fi ṣe bẹ̀ fún ara ẹ̀ ni ó yà lọ. ìrúgbẹ́ ló ń bà á tó bá gbélé lọ́wọ́ tó fún ní passport ó lè mú ju bí ó kù káàtà lọ. ìdálòmíì sọ property ẹ̀ dé lé wa dé ẹ̀ mọ iye ilẹ̀kùn táàtì ká tó wọlé yìí látara kí ni à ń sọ fọ́mátì wà ń sọ dúkìá wa ọ̀pọ̀ ní main gate ọ̀pọ̀ ní mẹ́ǹtì ọ̀pọ̀ ní main door ọ̀pọ̀ ní gate. gbogbo kọ́mpáǹdì lórí kí ni kí là ń sọ à ń sọ dúkìá ni kò sáburú bẹ́ẹ̀ kò ṣe é pọ̀ bẹ́ẹ̀ jẹ̀má mùsùlùmí ẹ wá rí bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan ọjà wa ilé ọjà aṣọ débi pé a tún báyẹ̀ sí tó tún máa bá wa ṣọ́ ẹlòmíì òun nìkan náà lórí ṣọ́ọ̀pù àwọn tó ń bá ṣiṣẹ́ náà bá mójútó ọjà rẹ̀ ẹ bá kà wọ́n wọ́n lè tó mẹ́wàá wọ́n lè jù bẹ́ẹ̀ lọ láti lọ bá ṣọ́ property ẹ̀ gbogbo lẹ́yìn kò sa òru bẹ́ẹ̀ àbákábà dájú akubar ṣéyìn yàtọ̀ gbogbo àti ìfẹ́ ẹ̀ ẹ̀ lọ́kọ́ tóbi tọ́mọ ènìyàn máa ń ṣọ́ọ̀pù òun náà ni ahán ahán ó jẹ́ ìdájú pé Islam Islam fọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn nǹkan mẹ́fà kan bẹ táà gbọ́dọ̀ mọ́mọ́ dáàbòbò táà gbọ́dọ̀ mọ́mọ́ ṣọ́ nígbà gbogbo lára ẹni dúkìá lára ẹlẹ̀mí lára ẹni làákàyè lára òun náà ni ìjọmọlúwàbí táà ń pè ní àlẹ́ ẹ̀rùtò ìjọmọlúwàbí lára ẹlẹ́sìn káàkọ́dọ̀ bọ́ sọ̀rọ̀ ẹwà ní gbogbo ilé ìtawà sọ yìí tá àwọn fi ń sọ gbogbo ẹ̀ òun náà ni ahọ́n wa olóhùn bá Allah subhanahu wa ta'ala fi ní wala taqifu ma laysa laka bihi ilm ọlọ́run ní tó Islam Islam tọ́lé jẹ́ mọ̀ ẹgbẹ́ ahọ́n ọlọ́run yá wa lòlé ó yá wa bọ́lọ̀ ti yá wa ní ìtẹ̀lú ayé tí ó padà déèdè lọ́wọ́ wa báwo la ti dòlé ayé bẹ́ẹ̀ náà lọ́lọ́ ìyá wa ní ahán ó dáa fún wa àmọ́ ní ó béèrè lọ́wọ́ wa báwo la ti lò ó kí la fa hán ti kí la fa hán sọ kí la fa hán jẹ kí la fa kí la bóò la ti lo ahán wa ọlọ́run béèrè lọ́wọ́ wa o gbogbo ọmọ ènìyàn ọlọ́run béèrè o ọlọ́run sọ fún wa nínú ọ̀rọ̀ yìí pé wàlá àti àfẹ́sí máa lè tẹ̀lẹ́kẹ̀ lè rìn ọlọ́run ní tó bá ti mọ̀ wọ́n fi ahọ́n rẹ̀ sọ bí ahọ́n rẹ̀ jìnà síbi tó bá mọ̀ bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ ayé àbọ́wá ní kìyà mọ̀ mélòó mélòó lè tẹ́lẹ̀mí ti fi ahọ́n sọ tó ṣokùnfà burú fún àwọn ará ayé bẹ́ẹ̀ ni mélòó mélòó tẹ́lẹ̀mí ti fi ahọ́n sọ tó fasábàbí fún mọ̀lẹ́bí méjì tí wọ́n fi fèyí síra wọn mélòó mélòó tẹ́lẹ̀ méjì ti ahọ́n sọ tó fà á sí ìdílé ti gbógun síra wọn láàrin ọkọ àtìyàwó wọ́n kọ́ ìsíra wọn látara ahọ́n rẹ ìtò fara ìtò sí ahọ́n rẹ sọ àìmọye ilé ló ti tú àìmọye ọjà owó ti dàrú àìmọye dúkìá ló ti ṣòfò àìmọye ẹ̀mí ló ti lọ látara kí ni ahọ́n jẹ̀mọ́ bẹ́ẹ̀ náà sì ni ahọ́n náà nìyí àìmọye oore ló fi dọ́dọ̀ wa látara ara àìmọye dáadáa òun láti láǹfààní sí àìmọye òkùnfà mélòó la fẹ́ kà nínú àwọn orí ayé orí àlùkìyà náà tó dá sí ara wa ó ti gbó wa fún wa jàmá mùsùlùmí láti rí pé ara nínú àwọn ìbẹ̀rẹ̀ ọlọ́run fún ọmọ ènìyàn ni èyí ti aburú èyí ti ìnira èyí ti nẹ́kùnmá kìí ṣe aburú kìí ṣe àdánwò kìí ṣe ìdìbò nígbìmọ̀ ìjẹra òun náà ni ọlọ́run wà láti dẹ́kun fún máa lè tàlákà bí rẹ̀ ẹ̀yìn ọlọ́run ni mọ́mọ́ fi ẹnu ara rẹ̀ sọ ohun tó nímọ̀ nípa rẹ̀ ọlọ́run iná sámúhà ọlọ́run ẹ̀rí ìgbọ̀rọ̀ ìyẹn ni ìjẹ́ ẹ̀rí gbọ́rọ̀ kìí ṣe etí ìgbọ̀rọ̀ ń bẹ nínú ẹlòmíì etí rẹ̀ lè ní dáńgbà tí ó tóbi ju tẹgbẹ́ lọ bẹ́ẹ̀ sì ni kò fi gbọ́rọ̀ bá a ti ń rí díẹ̀ díẹ̀ yìí inú ti mẹ́rin lẹ́nu mí owó ni wọ́n tún dé ìyẹn dàrí wọ́n kàn mú bẹ̀ lé kókókókó ẹ̀dá mú fúlà mú ní kókó lẹ́sì ṣé owó la ní ẹmú wá ní àbá ní iṣẹ́ ìjókòó sí ẹmọ́ ìjókòó sí bẹ̀ àbó ti ní ẹlòmíì lára tara pé etí rẹ̀ ẹ́ ó kàn tó fi ni kò fi gbọ́ kò fi gbọ́ tó wúlò ara ti mọ ẹni wọ́n ti bẹ́ẹ̀ tí wọ́n àti kápọ̀ mú tí wọ́n nìyẹn wọ́n bẹ́ẹ̀ tí wọ́n àti kápọ̀ ṣe kìíní kámọ́ mú kámọ́ ṣe sì náà wọ́n tún gbé nìyẹn àwọn oníṣòro pé pé yẹ wàhálà wọn pọ̀ wọ́n tún gbẹ̀ pé kókókókókókókó ẹ̀dá fún kí láti ìgbì kí láti ìsọ̀ ẹlòmíì ti rí ìlera òfin tó fà ìgbọ́ gángan ọlọ́run ti di ìbù ọlọ́run ti di èdídí ó ti di ìgbọ́rọ̀ rẹ̀ ó ti létí ọ̀tọ̀ létí ọ̀tọ̀ ní ìgbọ́ràn ọ̀tọ̀ ní ojú ọ̀tọ̀ ní ìrìnà bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ọlọ́ni pé mẹ́sàmùhà ọlọ́ni ẹ̀rí ìgbọ́ ọ̀rọ̀ yín wọ̀lùpọ̀pọ̀rọ̀ àti ìrìnà yín wọ̀lùpọ̀ádà bẹ́ẹ̀ náà ni ọkàn yín central process yín ọ̀tọ̀ni tó lè mú láì kẹ́kẹ́ náà yóò sọ sílẹ̀ ìkọ̀ọ̀kan lòun bèèrè lọ́wọ́ yín tó lẹ́fi lòó rí ẹ̀rẹ́ látara eléyìí ìsìláàmù jẹ́ ká mọ̀ pé àwa mùsùlùmí a ní absolute eh, freedom absolute freedom a ní tí a ń pè bẹ́ẹ̀ ìjọba ní absolute freedom rí pé èyí mo ní nǹkan mi ẹni fún olè tó pé báyìí ní kí n sí báyìí ní kí n má sí èmi ni mo lówó mi tó bá ṣe orí màá ti ní náà ní ìlẹ́ni tí màá àkáǹtì fún èmi ni mo ní ahọ́n mi ní tó bá wù mí ni mo lè ti sọ ẹnìkan ò lè sọ pé o ti sọ bẹ́ẹ̀ lè ti sọ bẹ́ẹ̀ ní tó bá wù mí ni mo lè ti ṣe ẹnìkan ò lè question mi ẹnìkan ò lè béèrè lọ́wọ́ mi èmi mo ní ẹsẹ̀ mi ní tó bá wù mí ni mo lè lò lọ́gbọ́ èmi ni mo ní ojú mi ní bá wù mí ni mo lè fi rí ìsìláàmù kan yẹn àwọn àìmọ̀dìjú àwọn táwọn ń pè ní materialist àwọn ni wọ́n ní yẹn wọ́n ní wọ́n ló ní ara rẹ̀ tó bá wù ẹ́ ló lè ṣe tábì má ṣe tó máa kó nira bá ẹlòmíì tó bá wù ẹ́ o lè bọ́ fẹ́gbẹ́ títì ó máa ń jẹgbẹ́ ó ní jẹgbẹ́ ẹran ló ń jẹgbẹ́ ẹlẹ́dẹ̀ ló ń jẹ gbogbo ẹ̀ wọ́n á ní kò sí problem tó bá wù ẹ́ o lè jẹ ẹbí ròwò ẹ́ kó o wọṣọ bí aṣọ ẹ́ aṣọ aṣọ ayán kó síra lẹ̀ tó bá wù ẹ́ tó bá wù ẹ́ ni ó sọ tó bá wù ẹ́ ni etí wọn ló ní rẹ wọn ló ní ilé ayé ní ìta àwa ń pè ni ní nìyẹn ìwọ́kọ́ ló ní ara ìwọ́kọ́ ló lẹ́nu ìṣẹ̀lẹ̀ ìwọ́kọ́ ló ní ọlọ́run béèrè lọ́wọ́ ọlọ́ni mi ní a inú ilẹ̀ láti dá

bẹ́ẹ̀ tó lè rí ayé eléyìí ìdodo ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní ọ ọlọ́run tó bá dá kìyàmọ̀ ni a ní ẹnu wọn kó padé ìfẹ́ parọ́ kò ṣe pamọ́ ó ti fẹ́nu rẹ̀ ahọ́n rẹ̀ parọ́ láyé ọlọ́run ní káhọ́n àìsílòhùn ẹsẹ̀ wọn náà mọ̀ wá bá wọn sọ̀rọ̀ wọ̀tẹ́ kí ẹnu ẹ̀ àìsílòhùn ọmọ ni ẹsẹ̀ wọn náà mọ̀ wá jẹ́ ìmọ̀kẹ́ ẹnu yẹ sègùn nínú ayé àmì àrùkù hàn ọlọ́run nígbà tí a bá fa ẹta bá fa ayé lẹ́nu mọ́ bẹ́ẹ̀ tí a ń sọ̀rọ̀ mọ́ a mọ̀ nítorí kí ẹsẹ̀ yìí ó mọ̀ sọ̀rọ̀ a mọ̀ wa sọ̀rọ̀ àwọn sọ fún ara wa pé nígbà tẹ̀sí ìtumọ̀ àlẹ́ ìjà kí ló dé tẹ́ǹjẹ́ rí takọ̀ wá lè nìyí ọlú ara oní ọmọ tó bá yí pé àǹtọ́pọ̀nà lọ́hùn lẹ́bí àǹtọ́pọ̀ fún lẹ́kẹ́ ọlọ́run tó fún gbogbo ọ̀kan lọ́rọ̀ sọ òun tó fún wa lọ́rọ̀ sọ lẹ́yìn tó ní àbá ọ̀sọ̀rọ̀ tó sáyé àti lo ahọ́n ara oríkèéríkè ara fún ìtàn lẹ́yìn àti tá a ti gbé fún absolute freedom within Islam freedom of expression within Islam oníyẹ tó tahadud ó free láti sọ tó wù ẹ́ kò sínú Islam àwọn náà sì mọ̀ pé àwọn tí wọ́n sọ pé ìyẹn lè sọ tó wù àwọn náà kàn sọ bẹ́ẹ̀ ni àwọn náà ò lè lò ó ìmọ̀ náà ti ń lò ó kàn lè sọ tó wù ẹ́ kí náà pè ní character defamation kò bá búyàn tó gbọ́ tó ní social media tó yàkàyàkà ẹ̀ tó bú tó parọ́mọ̀ orí wọ́n sá pẹ̀lú rẹ̀ bọ́ọ̀kì àdá ìfẹ́ láàrin tó tó kù báyìí wọ́n dá òtítọ́ gbọ́já àlà tó pọ̀ sí lókùn sínú ọ̀sẹ̀ yá tó ní tuyọ̀ kò sí kò sí ìjọba lọ wọ́pọ̀ wọ́n lẹ́ni bá mu sìgá tó bá mu èéfín kò ní dàgbà tí ó fi kú à ìfẹ́ nígbà lè mú tó wù wá ni tó pọ̀ sí lókùn sínú ọ̀sẹ̀ yá tó ní tuyọ̀ jẹ̀mọ́ tó jẹ́ lè fọ́ bàrẹ̀ máa jẹ́ àjòjì fún mùsùlùmí wọn lọ́wọ́ bá aláà tó wà náà wọ́n tó láti pè ọlọ́run náà gbọ́dọ̀ ṣọ́ ahọ́n wa àyẹ́ máa ṣọ́ ahọ́n rẹ̀ eléyìí ni tọ́lọ̀ ń bá wa sọ nínú ààyè yẹn ààyè ẹlẹ́kejì ọlọ́ni yá yọ nẹ̀bí náà mẹ́nu ọdún lẹ́yìn mùsùlùmí ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo àbúrà bùn àbáṣọ ọdún yọ lọ́wọ́ تعالى عنهما عبد الله بن مسعود رضي الله تعالى عنه

yà ìwẹ̀ lẹ́bí náà mọ̀nù omi tẹ́ ẹ bá ń gbọ́ tọ́lọ̀ bá ní yá ìwẹ̀ lẹ́bí náà mọ̀nù ọ̀nà lẹ́yìn mùsùlùmí ń kọ́ olú ìsìmáàrú ìtẹ́bìrú wàárùrù etí yín ẹ̀tí ilẹ̀ ọlọ́fẹ́ bá yín sọ̀rọ̀ ọkàn yín ẹ̀tí ilẹ̀ ọlọ́fẹ́ bá إما خيرا يعظكم به أو شرا ينهاكم عنه bẹ́ẹ̀ bá ti bí ayé ọ̀nà ìdúnà àmọ̀ ní ó ní orí kan pẹ̀ bóyá orí kan pẹ̀ tọ́lọ̀ fẹ́ fàyín láti ẹ̀kẹ́ ìké ni o àbí agbúrú kan bẹ tọ́lọ̀ fẹ́ fàyín láti ẹ̀kẹ́ ìjìnlẹ̀ ìtàlẹ́nà méjèèjì ni àdímọ̀lé náà náà mú bọ́ lórí tí mọ̀ bá ń bẹ lórí fún bàtọ́ bí ayé ọ̀nà ìdúnà àmọ̀ ní ó wà ń dákẹ́ mọ́ ọ̀pọ̀ tó fẹ́ sọ lẹ́yìn rẹ̀ torí tí wọ́n sọ lẹ́yìn ẹ̀ bóyá nǹkan bẹ tọ́lọ̀ fẹ́ kò ṣe àbí nǹkan bẹ tọ́lọ̀ fẹ́ kò tì sílẹ̀ ìkan nínú méjèèjì òní ní náà alẹ́ sí náà àmọ̀lú àm ní máa ní ìkéṣe gẹ̀yọ̀ ọ̀kan tí ó tọ́hun kí mò ń bá wẹ̀ ní máa lò sàn síbẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹ̀rún ní máa ní bẹ táà sí ṣe táà sí ṣe bẹ́ẹ̀ ló sì ṣe fún bàbá rẹ̀ ìyá rẹ̀ bẹ́ẹ̀ ló sì ṣe fún àwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ló sì ṣe fún àwọn ìyàwó rẹ̀

dákú mọ́ọ̀má ọlọ́ni ká pa ìròyìn ọlọ́run ká jìnà sí tọ́rọ ọlọ́run ọba tí ò fẹ́ láti fi tọ́rọ ọba tó fẹ́ wọ̀kúrú ọ̀húnlẹ̀ tẹ̀gíga ọlọ́ni tẹ́ bá sọ̀rọ̀ ẹ máa sọ àìkọ́ọ̀lù tẹ̀gí kí máa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó ní òṣùwọ̀n méjì òun wọ́n fọ́kọ́ kàlámù ó ní ọ̀rọ̀ tó fi lórí ọ̀rọ̀ sallallahu alayhi wa sallam àti ọ̀rọ̀ tó fi Muhammad sallallahu alayhi wa sallam àti ọ̀rọ̀ tó fi lórí àwọn mùsùlùmí ẹni àná alákọ̀ọ́kọ́ nìyẹn ọmọdé ní dání yẹn ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ táàbọ̀ pé alukóòlù fẹ́rí nínú ọ̀rọ̀ tó bá náà káyè yìí ọ̀rọ̀ tó fi lórí gbogbo àwọn náà káyè láyé làwọn ń pè ní alifọ́ọ̀tì pẹ̀lú lórí pé bẹ nínú ọ̀rọ̀ tó tako làákàyè bẹ́ẹ̀ ni làákàyè wo làákàyè tó lálàáfíà làákàyè tí ààrẹ ò ṣe tààrà ò ní làákàyè tó bá lálàáfíà ọ̀rọ̀ tó dáa kò ní takò torí ẹ̀ ọ̀rọ̀ kan tá a sọ tó bá ti lè ṣe déédé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àdẹ́lẹ̀ sọ̀lọ́gbà àwọn àlejò sọ́lá ọ̀rọ̀ wọn sọ ábà kò lè takò làákàyè tó dáa mú bẹ́ẹ̀ ni a máa ti sọ̀rọ̀ nígbà míì sọ̀rọ̀ rẹ tó bá ti takọ̀ ọ̀rọ̀ náà rà nẹ́bì jẹ̀mọ́ ó rà gbogbo nílà káyì láyé tí wọ́n sọ pé ọ̀rọ̀ yẹn bá náà káyì wọ́n ń tọ̀ ọ́ ní òun ọ̀rọ̀ bá náà mú ni ọ̀rọ̀ náà ni wọ́n bá náà mú ẹ mi ọ̀rọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ó náà ló ń dáàbò àwọn lọ́nà tó ní ọ̀rọ̀ yorùbá làkà yìí ẹ̀ kan gbọ́ rí a ní àwọn ògbà pẹ́lú ọlọ́run bẹ̀ ẹ wà bẹ̀rẹ̀ lórí lórí ẹni ní ìtòsọ ọlọ́run wọ́n ní torí pé lọ́dọ̀ tàwọn tí táwọn bá ti rí làwọn gbà kó ń pè wọ́n ní àlùmọ̀ṣẹ́ àhàdá wọ́n ní sílì sí ìdìrí ìbẹ̀ yìí ẹ̀bí bèèrè lọ́wọ́ wa ní ṣé sílì ṣé tá a bá rí làlọ́gbàgbọ́ àwọn tó bẹ̀rẹ̀ ìkalẹ̀ àwọn làǹkà ìlàsán ni tí làǹkà ìwọ̀n òdì wúlò òwúlò lọ́wọ́ láti wọ́n pé sílì ìdìrí ìgbà míì a lè bá rí nǹkan tí ó sì mọ̀ ọ̀dọ̀ ìgbà míì a lè bá rí láàbì rí a lè bá rí ìdánwò ti gbẹ̀ jẹ̀mọ́ ok tabárẹ̀ ìbí tabárẹ̀ ìbí tàbí rí náà ààrẹ ìbí ni ààrí náà àbáwọn náà wọ́n sọ sí pé nígbà láti lè rí ìbí yẹn àti rí náà nìyẹn ókè adájúgbé nígbà míì a lè bá rí nǹkan a kàn rí àmì nǹkan yẹn láti mọ̀ pé nǹkan yẹn bẹ̀ tó bá rí bẹ́ẹ̀ láti ẹ̀ká bẹ̀rẹ̀ pé sánmà àmì bíbẹ̀ náà ni lọ́rẹ́ni kan ò tó sọ yí pé òun lòun pọ̀ abẹ tó pọ́ lẹ́yìn tí ò ṣe ju wa bá fẹ̀ àwọn tó pọ́ bí àwọn tó dẹ́kun nínú wọn ẹ́ ó ń bẹ ìmìlòpọ́lẹ̀ ìmìlòpọ́lẹ̀ ìmìlòpọ́lẹ̀ ẹni kò jáde gbọ́lọ̀ ìlú pọ́ sọ́nà àwọn náà ń sọ fún agbó ìlú pọ̀ tó bá rí bẹ́ẹ̀ lára agbára ọlọ́ ìkápọ̀ ọlọ́wọ̀n bá nìyẹn ọlọ́run ló pọ̀ sẹ́nà bẹ́ẹ̀ lódò bẹ́ẹ̀ làwọn ènìyàn tó pọ̀ sí pé àlùmọ̀ṣáàdá rírì nǹkan nígbà míì kò túmọ̀ sí pé ká sọ pé nǹkan bẹ̀ bẹ́ẹ̀ ni a lè bá ìdán ẹ̀dẹ̀ rí nìyẹn ẹni tó lé mọ́tò láti rà ó lé mọ́tò láti rà ó sì rà ọkọ̀ náà ló pa tó ìdán kò gbọ́ òun ra fún kò gbọ́ pé kúlò ìwúrà ìjọ kò mú ìwúrà kò iphone náà máa ń lé wọ́n lè débi pé ẹlòmí ìṣe kíndìnrín rẹ̀ ìbí rà kíndìnrín kíndìnrín ìbí rà nínú China ní Nàìjíríà ìgbà ẹ̀ náà ẹlòmí ìlú wọ́n fi rà nínú méjì àtàkàn ló fi ra latest latest iphone lẹ́yìn oṣù mẹ́fà yóò wà fún torí ẹ̀ àìrí ọlọ́run kò túmọ̀ sí ọlọ́run bẹ́ẹ̀ sọ bàbá lórí ìlú bá ń bọ̀ àwọn tí wọ́n nílà káì lẹ́ ń sọ pé ìtàwọn bá ti rí làwọn gbà tó ń bẹ̀ ìtàwọn bá ti rí kò ló ń bẹ ìtàwọn bá ti rí kò sí wọ́n ní ilé yẹn àárí tó ń bẹ obìnrin yẹn àárí tó ń bẹ sọ́nà àtàrí tó ń bẹ òkè ọlọ́run yẹn tẹ́ ẹ rí àmọ́ yẹn tẹ́ ẹ rí aláàrí náà ni àbí ẹ̀rọ náà ni àárí tó táwọn ọba ti wá rí ìlú táwọn bá ti rí wá rí kò sí wọ́n béèrè lọ́wọ́ wọn wípé ìjẹ́ tó ń bẹ

ẹbí pé tó ní ọkàn ọkàn padà òun lọ́kàn àwọn òlọ́kàn torí nù rí ọkàn yìí ẹgbẹ́ bí kọ́ ìdà rẹ̀ alìmọ̀ṣá hádà ẹ̀mí nínú ìbẹ̀n ìyìn tá a bá rí làmọ́ gbà tó ìta bá tà lè gbàgbọ́ tó bá rẹ́kì gbàgbọ́ ní ọkàn ọkàn rẹ̀ lákòókò jáde ibi tó lè dé ti máa rí pé ọkàn rẹ̀ ìdílé méjì ó ti mọ́ òun rẹ̀ ọba borí ẹ̀fà àtọ̀nù kò bá ní òkú ló bèèrè pé pẹ̀lú ẹ̀ pírísìpù yẹn ò jókòó ṣe wulẹ̀ fún wọn so ọ̀rọ̀ ọgbọ́n ní tá bá ń sọ tó bá ti bèbí ọ̀rọ̀ ọgbọ́n ìrìn ọ̀rọ̀ làákàyè ọ̀rọ̀ làákàyè ti tako ọ̀rọ̀ náà lọ́rọ̀ làákàyè bá ti tako ọ̀rọ̀ náà ọ̀rọ̀ àjájú ọ̀rọ̀ àwọn sàhábà kì í sọ̀rọ̀ làákàyè lọ ó ti dọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹni tó nífẹ̀ẹ́ ní kì í sọ̀rọ̀ tó tó làákàyè lọ ọlọ́ni wà fún olùkọ́nà sẹ̀rídà ọlọ́ni ọ̀rọ̀ tó já òjá ìkẹ́ mọ́ ọ̀sọ̀ eré iná ó tọ́ka wa nípa sáǹpì ní kíntù àgbẹ̀sẹ̀n káṣọ ahọ́n wa àwa ẹnu ẹ ló ń bẹ lóòótọ́ àwọn gbọ́dọ̀ sọ ìgbóòtù náà sọ tó já ni tọ́lọ́wọ́ bá fẹ́ yìí ìbẹ̀kẹ̀ sí ọ̀hìnmọ̀ ọlọ́run tààrà wọn ni ìyá àmúrù tààrà rasulahu sallallahu alaihi wasallam àyà àmúrù ìbádọ́ lọ́hìn mọ́mìnì wọ́n lọ́mọ máa ń pa àdéhùwà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run pa á láti kánájú náà máa pa àwa náà láti àyàkóòlù ká máa sọ inú ọ̀pọ̀ bá ti hìm níbi àwọn ìbánisọ̀rọ̀ wa wà mú àwọ̀rọ̀ ti hìm níbi ìbánisí ọ̀rọ̀ jómi torí tó jómi ọ̀rọ̀ láàrin ara wa alkalaman ahsan ọ̀rọ̀ tó dáa wọ̀nkẹ́ mẹ́ta fọ́ àwọn ọ̀rọ̀ tó mọ́ fàtíńdà home tó ní pé tàbá ti bẹ́ẹ̀ ìdáàlàmìyà fòhálì tàbá ti bẹ́ẹ̀ àtọ̀rọ̀ tó mọ́ àtọ̀rọ̀ tó dáa ìdáàlàmìyà fòhálì dáàlìk lẹ́bẹ̀rẹ̀ sọ ìbọ́ọ̀rọ̀ bẹ̀ẹ̀dá home tàbá ti sọ̀rọ̀ tó dáa ìbọ́ọ̀rọ̀ yóò dá wà láàlẹ̀ láàrin wa tó bá wá dáálẹ̀ wà á sọ̀rọ̀ jẹ́ ìṣe tí ò dáa ni ó wà gbé jáde ẹ bá mọ̀ wó dáadáa gbogbo ẹnikẹ́ni tí bá ń jà ọ̀rọ̀ la kọ́kọ́ fi ń jà kára tó jà ọ̀rọ̀ ni ara làwọn tí kọ́kọ́ sì síwájú gbogbo ní rí pé yóò di ẹ̀tẹ́ yóò di funfun yóò di ìbọn yóò di gbogbo ẹ̀ ẹrùgbà sí àwọn Amẹ́ríkà àti Israeli wọ́n ti ránṣẹ́ ọ̀rọ̀ sí Iran kí lámẹ́ ti ránṣẹ́ ọ̀rọ̀ sí wọn láàrin ara wọn ọ̀rọ̀ ní òun náà pè ní bábá wọ bábá attack iná kọ́kọ́ jẹlẹ̀ lẹ́yìn ẹ̀ tó wà rí gbọ́ngẹ́ o ọ̀rọ̀ yìí kò tó mọ́ ẹjẹ́ àfàràdé gbogbo ẹni bábá àwọn jà láàrin àwọn èèyàn náà lọ́wọ́ dáadáa mo sọ fẹ́ o mo sọ fẹ́ o ó gbọ́ o ó ní mi láìjẹ́ o àwọn tí wọ́n tíwájú nìyẹn ó láìjẹ́ kiri tó wọ́n fọ́n fọ́n fọ́n fọ́n fọ́n fọ́n

tó pọ̀ ní o tó jẹ́ pé kò sí ẹ̀kọ́ kan nínú ìsìláàmù tí ahọ́n wa tí ò kópa nínú ẹ̀ ẹ̀kọ́ fíkìú ni ẹ̀kọ́ tàwíìdì ni ẹ̀kọ́ yímánì ni kò sí ahọ́n okùnpà tó pọ̀ nínú ẹ̀ tábàlọ́wọ́ alifẹ́kù kó tó lórí fíkì àwọn chapters nínú fíkìú èwo la fẹ́ fún bẹ́ẹ̀ tí ahọ́n ò nípa bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ní wọ́n sábà wà níbi tí àbí ìtàbùtọ̀ ara ò nílò ahọ́n rẹ̀ ó lò ahọ́n níbi àlùwàdá wà lò ahọ́n níbi àlùwàdá ó lò ahọ́n ìtàbọ̀ lò ahọ́n fún níbi àlùwàdá onígbàgbọ́ bẹ̀rẹ̀ náà lágbó bẹ̀rẹ̀ àlùwàdá ó lè dé ti gbọ́lọ́dọ̀ àwọn onímọ̀ bíi àwọn jẹ́ ìgbà pé bó bá ṣe bí ìlà lè ṣàlùwàdá tán kò lálùwàdá sallallahu alaihi wasallam صلى الله عليه وسلم لا وجوه لما لم يسمى بسم الله بل لم يسمى عليه ẹnjú bá tó bẹ̀sùn láì ló dárúwàlá àránà wọlé ìzọ́lù abẹ́ ìlú dọ̀bọ̀n lẹ́gbọ́n wọn àpá ọgbọ́n àwọn àpá ọ̀rọ̀ níbi ìṣe mẹ́jẹ̀lú wọn ni tó sọ ọ́ndà ni ìta àmá ṣe ni àmọ́gbàgbọ́ rẹ̀ tó ń dà ní ọmọ bí wọn lọ́rọ̀ ẹ̀yẹ̀ ni tá a bá gbàgbé tá a bá ti rántí ká kiri dábàdé àbọ́dá bá gbàgbé sáájú parí ẹ̀tàn wọ́n sọ pé kò sálẹ̀ inú ọ̀gbẹ̀ ká máa máa gbé ìpínlẹ̀ ní omi ìwá lẹ́sẹ̀ ni níbi àlùbàdàdù bọ́ síbi irun oníjì ahọ́n rẹ̀ ahọ́n làbí kálukú hánì ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹja ti ṣe yóò tún fẹ́ kí irun dúrì òun fẹ́ kí wàhálà irun àlàáfàì ló bá ṣe kọ́ mọ̀ tán àwọn àgbẹ̀rẹ̀ lọ àpàrọlé yóò mọ̀ ní ẹlùmí máa ń ro kùránì ní ní máa ń ro lórí irun bàbá rẹ̀ ti bẹ́ẹ̀ ní jẹmọ́ àdéhùn kẹ́ni ẹdínù ọ̀lẹ́dùnkínù tóbílẹ̀ bàbá fẹ́ gba ládá ipé wálálàáfíà rẹ̀ yóò mọ̀ lọ yóò mọ̀ bọ̀ kíkà وبعد انت عمان كعفو كيلو الحمد لله رب العالمين الرحمن الرحيم انت عمان كعفو كيلو مين عمو وابا المجل الظلم الهدوم لا هو ولا ما يمكن ما يمكن ودي وباقي اللي بيقول لي انه طعمه دي هي دي دي انا وين ما اقول له لي وصفع كان ما بعرف نعمل tó sọ pé tó bá kìlù bẹ́ẹ̀ olè nù tó bá kìlù bí ebèrè olè nù fún àwọn ìlú rẹ̀ ó lanu rẹ̀ ó la ẹni àwọn ọmọ ọmọ ló mọ bẹ́ẹ̀ àtẹ̀hárò ló kún ní fẹ́ẹ̀ ní mọ ọmọ ló mọ bọ̀ bẹ́ẹ̀ làwọn obìnrin náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà bá kìlù tí wọ́n ló tí ó bẹ̀rù tó bẹ nínú ilé rẹ̀ ó lànà sọ̀rọ̀ àgbà ìfẹ́ kí wà á lọ́nu wà á panu wà ó ka kùránì síta tọkọ ló mọ gbọ́ tọmọ ló mọ gbọ́ tábùrò ló mọ gbọ́ tí ààrẹ bá dẹ bàbá rẹ bẹ pẹ̀lú àwọn ló mọ gbọ́ tó bá pè yìí sáà ní kí ó sókè ni ẹ̀ẹ́ ohun yóò lọlẹ̀ àmọ́ èdè ó mọ lọ yóò mọ bọ̀ àwọn mọ lọ yóò mọ bọ̀ níbi ìrọ̀ nìyẹn kò sí ẹ̀kọ́ ẹ̀sìn kan nínú fíjù tó ń lóbi àwọn rẹ̀ láti lò kò sí torí ẹ̀ olùdádùwà Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith Uqba bin Amir قال قلت يا رسول الله عقبة بن عامر أمر بأمدها محمد صلى الله عليه وسلم من نجاة من نجاة kíni kan tí máa ń lani kíni kan tó lè lani kúrò níbi قال أبدي أمسك عليك لسانك أهاري ما شو شو أهاري هي أهاري ملي وليسعك بيتك وليسعك بيتك tó bá ṣọ́ ara rẹ̀ ilé rẹ̀ yóò bẹ̀ ẹ́ láàyè ló pẹ̀tẹ̀ wọ́n kí aláàpọ̀ sí àti nígbà tó bá ti wá rántí àwọn ìjà tó ti tìtúmájú kó o máa bàánú jẹ́rí lórí múnà bó bá sọ fún torí ẹ̀ níta fẹ́lú mẹ́rin pé amtik alik lè tá àmẹ́ ahọ́n rẹ̀ máa sọ máa gbé wọlẹ̀ ahọ́n ahọ́n a máa gbé ni wọn náà ahọ́n a máa gbé ni wàlìjẹ́ náà ahọ́n a máa jẹ́ káwọn èèyàn nífẹ̀ẹ́ ni ahọ́n a sì máa jẹ́ káwọn èèyàn fún wọn kórìíra ẹni ahọ́n làbí fẹ́yàwó ahọ́n làbí léyàwó lé òdúgbọ́ lára ẹ̀kan pípò náà nìyàn bàbá fẹ́yàwó náà ṣé ìwọ́lọ́pọ̀ rẹ̀ ló bá wò bọ̀rọ̀ gidi tó di ni àwọn lè sọ̀rọ̀ wọ́n máa ń sọ̀rọ̀ báyìí lè sọ̀rọ̀ afẹ́kùn níyàwó ni a ti bí tí wọ́n ló fẹ́ tọ́ mọ́ wa ìbá ń wò ẹ̀dá kò gbọ́dọ̀ kó gbé owó dání ìdílé aróòdì kò lè gbá ó dẹ̀ ti lọ́wọ́ wa ń lọ ní ìpínlẹ̀ tó ta ó bá dẹ́gbọ́n ní ìyàwó kejì ọ̀nà ah, eléyìí ìyàwó kejì ti hàn lé ìmọ̀ àwọn lọ́dì fẹ́yàwó bá àwọn náà wọ́n èèyàn fẹ́yàwó tàbí a ti yẹ̀dá fún ọ orí ìyàwó rẹ̀ arẹ́lẹ̀ tó bá kọ́ sínú ìwé tí bàbá kọ́ sínú ìwé kò sí ilé ìjókòó ìjókòó wọ́n bá ti kọ́ sínú ìwé pé mo fẹ́ kọ́ ọmọ yìí mi wá mú wá bí lẹ́tà wá ọmọ yìí mi àbẹ̀bẹ̀ tí mo fẹ́ àdúgbò tí mo fẹ́ ni àbí ó fẹnu sọ ni àjẹ́jì kan náà ẹ̀bà mọ̀ ẹni tó bẹ́ẹ̀ mú àwọn lè sọ wọ́n ní àwọn ẹni bí mi ti ń kọ́ mi jẹ́ àwọn tó bí bọ̀ bí yóò bá ní àwọn olóṣèlú ti sọ láti àwọn náà ní ìfẹ́ náà á ń ti sọ́ọ́lẹ̀ ibi tó lé nínú tẹ̀ríà jẹ̀mọ́ kódà kó o bá fi ahọ́n rẹ sọ lọ́nà tí àwọn èrò nígbọ́ yípo ọkọ̀ wọ́n sọ pé ahọ́n rẹ nìyí kò tí ì sọ fún apó ọkọ̀ wọ́n lé àlágbájá lọ́sẹ̀mí lè yí ní tó bá wọ́n sọ nìyẹn wá ló ti kọ́ nínú tẹ̀ríà ò sí ìkọ̀ òun ó padà sọ̀rọ̀ náà ni ojú mo ti kọ́ ni ẹ̀ẹ́ torí ẹ̀ ahán ó tóbi pọ̀ sọ̀nàbí sallallahu alaihi wa sallam ó ní àmì àlékalì sábẹ̀t anábìnrin ahán rẹ̀ sọ èé mọ́lẹ̀ orí àwọn kankan bẹ àìsí ti àwẹ́wà àìsí ṣàwàdà nínú ẹ̀ òun ni nìkan wọ́n ní ah, báwo tó lọ́mọ ẹ ọmọ mílíọ̀n ọmọ mílíọ̀n tó fún ẹ tó fi tìyàwó ẹ tó bá ti sọ tó fi tìyàwó rẹ ẹ̀rọ àbọ̀ bí ń ṣàwàdà ní o àbẹ́ẹ̀ ti ó lọ fọmọ mi lóyún mo lè fi ń ṣàwàdà ní àwọn ọ̀nà òdébẹ̀ o bẹ́ẹ̀ náà ni kí ọkọ kó ti fi àwẹ̀dà pẹ̀lú ìyàwó ẹ̀ pé ìyàwó mi ni ìfẹ́ náà o mo ti kọ̀ ẹ́ o ó ti kọ́ náà lóyún àwàdà òdébẹ̀ amsic àríkẹ́ nìfẹ́ àdẹ̀k sọ jẹ̀mọ́ látara ara tí ò fẹ́ jùnù ìyá jùnù látara ara tí ò fẹ́ bá rẹ̀ ló bá rẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ a mọ́ sọ ara ọba ni lẹ́yìn náà nínú àdíṣì àbúgbọ́sà àṣírí ọ̀bí ọlọ́run tààrà àdì سئل رسول الله صلى الله عليه وسلم أي المسلمين عصر وبأن محمد صلى الله عليه وسلم بكل mùsùlùmí gbogbo mùsùlùmí ló mọ́lá olórí ilé ẹ̀dá ní gbogbo mùsùlùmí àmọ́ ta ni nínú àwọn mùsùlùmí tó rá sí ọlá ti ti ẹ̀ tó dá ju àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lọ kí lànà lè sọ sallallahu alayhi wa sallam arábìnrin man salima al-muslimuna min lisanihi wa yadihi òun lẹni bí àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ń là kúrò níbi aburú ẹnu rẹ̀ àti aburú ọwọ́ rẹ̀. Ó túnmọ̀ tó pé ẹni tí ó ṣọ́ ahọ́n rẹ̀ tí ò fi kó nira báwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀. Ẹni tó ṣọ́ ọwọ́ rẹ̀ tí ò fi kó nira báwọn mùsùlùmí ẹni tí ń bẹ jẹmọ́ ahọ́n títí ẹ̀ ahọ́n já ànánà ni. Ahọ́n já ànánà. Bóòlù tó ti jẹ́ bẹ́ẹ̀, á padà sọ fún wa pẹ̀lú ìgbìmọ̀ náà. Ká bá sọ àpá àwọn tí máa ń pè ní wọn náà àwọn tí máa ń mú ní pé ìtọ́lọ̀ ó bẹ nínú àwọn ará náà a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa inú ọ̀rọ̀ adájúwa Muhammad sallallahu alayhi wa sallam alábìnrin máa yẹ gbọ́n lé máa bẹ́ẹ̀ náà lẹ́yìn wọ́n máa bẹ́ẹ̀ náà rí jùlẹ̀ àtìmọ̀láwù jẹ́nà alábìnrin tí ó promise òun ànábì pé wà nábì ma tọ́ máa báyé náà láàyè yìí láàyè bẹ́ẹ̀ òun náà ni ẹ̀rí egungun párìkẹ́ méjèèjì wọ́n náà máa ń pè àrí léyà òun ni irun tó níbi gbogbo wa la ní irú tí ń bẹ lábẹ́ rẹ̀ náà pè ní ilé ìyá láti fún ní kẹ́tọ̀ tó ní ti abẹ́ ló wà. tọ́ aláìwá níta ní nínú yìí tí ó sọ páàtì ara tó ń bẹ láàrin egungun ẹ páàtì kẹ́lẹ́jẹ́ kí òun lẹ́sẹ̀ ẹsẹ̀ ọ̀tún ẹsẹ̀ òsì àtẹ̀ntí ó ṣọ páàkì ara tó ń bẹ láàrin ẹsẹ̀ méjèèjì tó náà pè bẹ́ẹ̀ ojú ara ẹni tí ó sọ ahán tí ó sọ abẹ́ á sì máa ń láwùn ìjẹ́ náà aláṣẹ ló ń kara sí ẹ̀yọ́ wà ìjẹ́ náà sọ́nà máa ń wọ́n alẹ́ ìdíyẹ̀ sọ́jà mọ́ ó ti rí gẹ́lẹ́ nìyẹn ahán ni máa ń gbé ní wà ìjẹ́ náà àti abẹ́ ahán ni máa ń gbé ní wọ́n àti abẹ́ tá a Àwọn mi dà, àyàwó ẹ̀ lè dà, ó dá bí pẹ́tọ̀, abẹ́ ló bí abẹ́ ló bí ẹ̀ abẹ́. Àwọn tó ń jalè, orí kí lọ́bí ń jalè, orí ahọ́n ìdánlẹ́ ìjẹ àti abẹ́, obìnrin tó bí lògbà, òun náà ni. Gbogbo ẹ̀ tó jalè náà tó wùn náà ti ṣe àláàrí, orí kí ni? àti gíru àti abẹ́ ló jẹ́ láwọn Muhammad sallallahu alaihi wa sallam ní sọ́kàwọn sọ̀hábà yìí pé nígbà tó wá pọ̀ blame àwọn aláì nínú àwọn sàájú wá pọ̀ pé pé bá bá a tó fẹ́ pẹ̀lú ìjọ àwọn tó lówó tó wa wọ́n ti kó èrè gan-an òsọ́lì ìsọ̀lú mẹ́ta máa ń sọ̀lì àwọn kìrò àwọn náà kìrò gbogbo tó ní àmọ́ sí àwọn náà ṣe kódà wọn tún mọ ọjọ́ ìsàká nínú owó wọn láwọn òṣèlú wà ní Ṣébi ìjọba yìí ní ìkẹ̀tẹ̀lẹ́ tó fẹ́yìn náà bá ń ṣe ẹ̀sùn ọ̀gbà ládá táwọn olóògbé nígbà. Àwọn sàábà ní bẹ́ẹ̀ ni tó fún wa. Ọ̀sẹ̀dẹ̀ ni kó lo pẹ̀sì bí àdéṣọ́lá ọkọ̀. Subhanallah, Subhanallah, ẹ̀mẹ́bẹ̀ ni dáadáa yìí. Ọ̀pọ̀lù tàbídà ti sọ́dọ̀kọ̀, alhamdulillah, alhamdulillah, sọ́dọ̀kọ̀ yìí. Ọ̀pọ̀lù tàbídà ti sọ́dọ̀kọ̀, Allah wa akbar, Allah wa akbar. Ọ̀pọ̀lù tàbídà ti dá ilẹ̀ ìlú náà sọ́dọ̀kọ̀ alákọ̀ọ́ sọ lọ ó ní wà tún kúrò lè rìn àdínkù iṣẹ́ níbi pé ẹ̀yin èèyàn ẹ ń báwọn ìyàwó yín lórí ibùsùn ẹ sì lọ́dọ̀ ọ̀gbọ́n níta lọ́gẹ́dẹ́ nìyí torí pé lára táǹsì àlùjẹ́ náà náà nìyẹn òun la fi fi abẹ́ wa la fi ń bí àwọn ọmọ tí wọ́n ń hálù hánì lọ́kùnrin lóbìnrin la fi ń bí àwọn mọ̀jì àjìdó mọ̀jì àjìdá la fi ń bí àwọn ọmọ ẹlẹ́sìn ẹ́ jẹ̀mọ́ táà fi ń ṣe lẹ́yìn mi ẹlòmíì ẹ́ lọ́nà tó sáà fún jẹ̀mọ́ àná rí táwọn èèyàn ti abẹ́ wọ́n ṣe rìsọ́ọ̀tì abẹ́ ẹlòmíì ẹ́ rí ń ta kò ní ń dípa mọ́ rìsọ́ọ̀tì ẹnu ẹlòmíì àárín ẹlòmíì ẹ́ rí ń ta kò ní ń dípa mọ́ ẹ bá ti rí báyìí ah, ah, ẹgbẹ́ ọmọ kí ló fi rí aláìkú rẹ̀ ní ṣé àpàlọ́ àpùpà ẹgbẹ́ tó ló fi gbé eléyìí ẹgbẹ́ tó ló fi eléyìí ẹgbẹ́ ló fi nígbà tó wọ pátá nìkan àti bèrèbíà olówó gbogbo ẹ̀ wá wò pé a ah, sọ́mọ lélẹ́ ìrìn àbẹ́ ẹran àlùkò lélẹ́ ìrìn àbẹ́ èèyàn ẹni tó ló fi dì ìtàwọn kan pàbẹ́ bílíọ̀nù ẹ̀rọ àbùsọ́mọ lélẹ́ ìrìn àbọ́mọ lágidi ìlú ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tó ń pa àwọn ẹ̀lẹ́kùn jayé àwọn àfin táwọn abẹ́ àwọn ẹnìkan bí nìyẹn torí ẹ̀rọ táwọn sọ fún wọn sọ̀rọ̀ máa bá ṣọ́ ahọ́n wa tá ṣọ́ abẹ́ wa òun ló ń sọ àlùjẹ́ mẹ́ fún wa a ní sàlá ìjọ́wọ̀ ọ̀rọ̀ náà ni o ọ̀rọ̀ náà ni torí ẹ̀ a ṣọ́ àwọn nǹkan wọ̀nyí lára ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam ó ní mẹ̀kẹ́rin yóò bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà wà lè yọ́ bẹ̀rẹ̀ àfẹ́rù ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ ní ìjọkan ṣoṣo ọlọ́run àti ọjọ́ ọ̀kẹ́yìn wàlìyàpọ̀ ìṣàìrán áwòlìyẹ̀fù kẹ́niyẹ tí ó bá lábú sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dáa ní kó mọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ti dédé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tó bá láàkáyè mu ọ̀rọ̀ tí ò tako ọ̀rọ̀ àṣà tó dáa láwùjọ òun náà ní kó mọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọdún àbí nípò wọn sọ lẹ́nu tó bá wọn mọ tó lè sọ nínú ọ̀rọ̀ tó dáhùn àwọn èèyàn tó mọ dàkẹ́ ẹ̀ṣẹ̀ òdì ń gbé gbéyàn gbẹ́ni dákẹ́ tó sọ̀rọ̀ àmọ́ aburú ń bẹ ní sáfọ́n kí ìka bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ aburú náà ń bẹ níbi ká ráǹfààní àti ìṣòdodo ká mọ́ sọ ọmọ agbẹnu rọ̀ agbẹnu dákẹ́ olùmọ̀mù sáfì ọ̀ṣọ́wọ́lọ́ tààlà tó bá fẹ́ sọ̀rọ̀ oòrùn tó fẹ́ sọ dáadáa oòrùn ìyá ti máa ń rìn lọ́dọ̀ gbogbo tó bá fẹ́ sọ oòrùn dáadáa oòrùn sọ ọ́ fàyín bọ́ ọ̀rọ̀ àlùmọ́sílẹ̀ ájú ṣàkà ìgbàgbọ́ tó bá rí pé oore ń bẹ bí kó lánú kó sọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá ti rí bẹ́ẹ̀ bíbó rí bẹ́ẹ̀ àwọn wáyé wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní nání wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní nání kí ló dé jẹ́ náà wọ́n fún ìlàtẹ̀ kan ọmọ yóò tẹ̀lé bẹ̀rẹ̀ sí ní ìdá orí bẹ̀rẹ̀ nìyẹn ìwọ́n máa dígbò nìyọ àwọn ọ̀sẹ̀ láti tó bá mú brọ́dà tó ń tilẹ̀ ẹ́ àbí brọ́dà tó ń gbé ẹrù àdíkì àdíkò àdígbà àdígbọ̀n wọ́n fọ́ gímọ lórí wọ́n fẹ́ lè bá lára àwọn ẹ̀bá àdúgbò ìwọ náà ó sì gbogbo ẹ̀ tó ti bẹ̀rẹ̀ mọ́ ìdàkẹ́ ó ní ẹgbẹ́ yóò bójú mú àǹfààní tó dá ọ̀rẹ́ ẹgbà bínú ẹgbà bínú ẹgbà bínú àdíjọwọ́ àdíjọwọ́ ilé yóò dára ní ó bá sọ wọ́n lè gbìgbà ó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn ibi tó àwọn tó ní àǹfààní táwọn fi ẹnu wá sọ ó pọ̀ bẹ́ẹ̀ jẹ̀mọ́ ààrẹ tó sọ nù táàbì láǹfààní àti pé gbọ́dọ̀ ẹnu náà láti sọ lára táwọn ń lu ẹnu wá fún nìyẹn jẹ̀mọ́ ààrẹ tó ń parọ́ a sì mọ̀ wípé irọ́ ló ń pa òdodo tí ń bẹ lọ́wọ́ ti fúnra ó bẹ̀rẹ̀ ọ̀nà ìyàfúnra ká sọ ààrẹ tó ń fi tó ń parọ́ wọ́n bíbẹ ọlọ́run máa lẹ́ni tẹ̀lọ náà wà ní òtọ́lá a sì mọ̀ wípé àwa ní kàpá láti fi ẹnu wa káfí bá wí ábẹ̀nu bá sọ̀rọ̀ ó dáa wọ́n gbẹ̀nu lọ ẹ̀kẹ́ mìíràn lọ́sọ̀ yìí wọ́n ìṣe kẹ́ àwọn tó bá ti ṣe ìlú yìí pé títí mo fẹ́ ṣe iṣẹ́ dà ló ìta tó wúlò àti òwúlò lẹ́bi ẹ̀sẹ̀ kẹ́ lẹ́m àti ẹ̀sẹ̀ ti hàn ó gbọ́dọ̀ sọ̀rọ̀ títí tó fi kí ẹ̀jẹ̀ tó yẹ kó sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ amájẹ ní bẹ́ẹ̀gì rẹ̀ amájẹ nílẹ̀ Yorùbá àmọ́pẹ́ tá a fẹ́ sọ ètò ìtara ni ọ̀pẹ ìṣẹ̀ la fẹ́ sọ àwọn àní tí mo fẹ́ sọ yìí o tó bá dàbí ẹ̀jẹ̀ o ọlọ́pẹ́ dárí ìwé o ilẹ̀ ìbọ́lá àti máa ní pé ìyẹn máa ń tọrọ ìforíjì ó ní dẹ́ṣẹ̀. Ẹ̀gbọ́n bàbá sọ tó lẹ́la máa ń dẹ́ṣẹ̀ nígbà bá tẹ̀lá tó máa tọrọ ìdáríjì. Àwọn àmọ́ tọrọ ìdáríjì kalẹ̀ lórí ẹ̀jẹ̀

ní ìmọ̀ tí mo lè sọ ní ìmọ̀ tí mo lè sọ ní ìlú lọ́wọ́ dákẹ́ mọ́ fọ́ sí tó mọ̀ sọ jáde ó mọ̀ sí sọkúsọ àbíjẹ́kítọ̀ òdodo àti wọ́n ti pàpọ̀ ó fi dàrú mẹ́rin lójú dákẹ́ mọ́ wùlẹ̀ sọ̀rọ̀ fáàdé máa ti di ẹ̀jẹ̀ máa mùsùlùmí òun àti ní máa kábàámọ̀ lẹ́yìn ìgbà tá a bá sọ̀rọ̀ tán Nàìjíríà Muhammad sallallahu alaihi wa sallam ó ní ìdàdà àbúdà olóńgbẹ nínú àwọn ẹrú ọlọ́run lẹ́yẹ̀tẹ̀kẹ́lẹ̀mù bìlìkẹ́lẹ̀mù ìrìnlẹ́wọ̀nà yóò máa lanu sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ti sọ yìí ọ̀rọ̀ tó lọ́wọ́ bá jọrú sí ni o láàyè kì í lára bá ẹlẹ́ni ẹni tó ti sọ ní ìlú ti owó ló dẹ̀ nìkan òun mọ̀ ń sọ ti ẹ̀ ní ọ̀rọ̀ dáadáa ó ti mọ́ ọ lára òdodo ó ti jẹ̀jẹ̀ rẹ̀ ìwọ ọmọlúwàbí ó ti di kírìm tó fi ń para òun mọ̀ ń sọ ti ẹ̀ ní bẹ́ẹ̀ ni tó ń sọ yìí ó pọ́ sínú ìjọba ọlọ́run àrẹ́bìnrin yẹn ká márùn bí yá dàràjà kéèmù nínú ẹni bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ dáadáa tó ń sọ yìí ọlọ́run ti jẹ́ kíkó rẹ̀ kó kí akọ́mọdé dá lókè yá náà wà ní nàlẹ́ àbù ليتكلم بالكلمة من سخط الله nítorí sọ òun náà sọ sí ẹni kò káá fún ó fi ń ṣàwàdà ni kò káá fún bẹ́ẹ̀ ni tó sọ nìyí ó kọ́ sí tìmọ̀ ọlọ́run ọlọ́run tí ó fi tó sọ ẹni tó sọ̀rọ̀ nìyí kò káá fún kò bìkítà ó kọ́ sọ̀rọ̀ méjì náà jẹ̀mọ́ àbẹ́ẹ̀ pé ọ̀rọ̀ aná ó lágbára pọ̀ Tàbábì lọ àwọn akẹ́kọ̀ọ́ tó gbé àwọn ààrẹ sọ lè ìlú lọ. Jẹ́mọ́, àmọ́ ò, ó fi ẹ̀ka mọ̀ mọ̀ gẹ́gẹ́ bí Mùsùlùmí. Àdúrà ìgbọ́n àtàwọn àtàwọn sí ọmọ àbú àhálà àyẹ̀kọ́mọ̀. Ìgbẹ̀kẹ̀ sí ìlú mọ́wọ̀ ìwọ̀n nínú àyà mi. Ọlọ́run ní ما يلفظ من قول إلا لديه رقيب وعتيد ọlọ́run ní kò sọ̀rọ̀ tó jẹnu ọmọ ènìyàn jáde tí ó bá jẹ́ ọ̀rọ̀ tí yóò jẹ́ ọ̀rọ̀ tí yóò jẹ́ ìbálẹ́gbẹ̀kùn bí àdúrà bá ti wá ní hátà ìdàkúrìtà àkáǹtì wà lónìí ó ní kódà bí àwọn akẹ́kẹ́ mo ti jẹun mo ti sùn bákan méjì tí ó bá jẹ́ tọ́lọ́run lè sọ wá lẹ́sàn ló ń jẹ tọ́lọ́run ti àjẹnu tá a bá sọ lórí òdodo ẹ bá jẹun ló fi jẹun fún òbí jẹun kò sì parọ́ ó ń gbọ́dọ̀ kì í àná. ó gbọ́ ṣé o ti sìn o ti sìn o sì sìn o bá lọ sí sùn kò sì parọ́ orí ẹ̀ brankin kò sí ní Islam brankin kò sí ní Islam ẹgbẹ́ brankin kájẹ́rù bàyẹ̀ kájẹ́ àyàn náà ń pè bẹ́ẹ̀ àmọ́ ní àwọn àṣà ilẹ̀ Yorùbá náà

kò sí kankan bẹ́ẹ̀ o ò lóògùn kankan torí ẹ̀ ló bá jáde bẹ́ẹ̀ lómi mo bá jáde kí bẹ́ẹ̀ jáde ibi rẹ̀ kò sí kankan yóò mọ wọ́ bọ́ ọ̀bá inú ẹ̀. èyí ti àṣà tó dáa kí èyí wà pípa káma káàdì mọ́yà káma tiẹ̀ gbà ẹ̀ àti frank nínú Islam kò sí nínú Islam èyí pé irọ́ ló bá dé irọ́ ló bá dé èyí tó ní ó lò ó ní èyí tó jẹ̀mọ́ ẹ̀rọ òwe ní ìdájú ti dá ọ̀pọ̀lọpọ̀ léwu àwọn ìlú oṣù tó kò wọ́n sì máa owó fún nǹkan tí wọ́n ara wọn sọ tí wọ́n bára ti nínú eré ìròyìn lápẹ́ tí ò ṣẹlẹ̀ wọ́n wá dá wà láàlẹ́ ìsáwùjọ nígbà táwọn ṣùgbọ́n pàtàkì eléré lọ́nà ọjọ́ òkùnkùn òkè kí a sílè fún dẹ́rù àwọn ọba gbé fíìmù jáde sí fíìmù náà ẹnìkan lu ẹ́ndẹ́ǹtì lórí bá sá lọ bá ń pèlú bá mọ́ tó ṣe mọ́ láti ìgbà yẹn lọ yẹn fi ń lọ káṣí ẹ̀sọ̀ kejì ẹ̀hẹ́ tó bí nìyẹn lára àwọn agbóngbò àwọn eléré nìyẹn torí ẹ̀sìn fún Islam àti frank frankin òsínú Islam mẹ́tàdínmọ́yàn halè mọ́yàn òun náà fi yin báńgà báńgà di ìtẹ̀kùnwé ìfún ni gbogbo ẹkẹ́ni tó bá ń jẹ́ ìgbà mùsùlùmí ọlọ́run ní ìpínlẹ̀ ọ̀kọ̀balẹ̀ àmẹ́lì ló sọ bẹ́ẹ̀ tó náà jẹ́ ẹrúbà yẹn wọ́n ti ẹrúbà yẹn náà láti ẹ̀sìn tí wọ́n fẹ́ mi ní ààrùn ti rí mi ò láti ẹrù wọ́n wà lé wọ́n àwọn mọ̀lẹ́kà ti kọ́ọ̀lẹ̀ wípé o parọ́ tó parọ́ tó tọ́ o parọ́ náà ni torí ẹ̀ láàmù ní ká mọ́ ṣàwàdà àmọ́ àwàdà tá a bá ṣe ká mọ́ lórí òdòdó ayé ti rán ṣàwàdà o ti gbéyàwó àpọn pọnpọ́n ní ọ́ èyí tó tàpọn mo róye ọlọ́run àpọn fún dé mẹ́ta àpọn mo rógo àtọ́wọ́ orúkọ àtọ́wọ́ orí ẹ̀dọ́ ti rí pé òkè ó ti rẹ́dú rẹ́fẹ́ òdóró yìí ẹni tó ti ṣe tẹ́ láti rí àmọ́ láti lọ níyàwó àbọ́kù tí ì rí ó sì ní kọ́sẹ̀ ìjáàmù ẹ̀ àpamọ́ orúkọ nìyẹn ẹ̀ẹ̀rẹ́ jẹ́ pé ọ̀rọ̀ ìyàwó òtí ẹ̀ sì sí nínú dáárì ìdíje rárá pọ́npọ́nù pọ́npọ́nù pọ́npọ́n àtọ́pọ́npọ́n lọ́wọ́ Ó ti wà bẹ́ẹ̀, ó wà lórí ìyàwó kan náà. Ẹgbẹ́ta lọ bí eléyìí. Àmọ́ ń bẹ nínú orí ìyàwó kan, wọ́n lórí ìyàwó kan náà kò tó rẹ̀ kéré, kò kúrò lápò, ọmọ sọ bẹ́ẹ̀. Àmọ́ kan wo ni, ó lè dápọ̀ sí ẹ̀, lórí aṣọ sí ẹ̀, lórí ìdùn, ó lè dápọ̀ pọ̀npọ̀n. Ẹni tó jẹ́ bá bá sọ ìyàwó yóò ti lọ sọ obìnrin lẹ́nu ìlú àwọn ilé ìwé yìí àpọ́n tó ti rúkú àwọn ilé yìí torí ẹ̀ tá a bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ dúdú là á máa sọ àkíní sáwọn ọ̀dà ló ti lọ ọlọ́run ló fẹ́ ọlọ́run ṣe léwọ̀ wọn làwọn sọ ábà àwọn ilé àná àwọn òṣèlú àkọ́kọ́ àwọn láàrin yìí wọ́n sọ wa kúrò níbi eléyìí ohun ẹ́ ẹgbẹ́ bí abúlé àbúlé àbúlé mọ̀síwò ó ní máa ṣé àhàkù ètí ó lè jáde ní ilé nàìjíríà jáde ó ní kò sí ìkàtà tó lẹ́tọ̀ọ́ sí kí wọ́n fi sí ẹ̀wọ̀n tó tó ara ẹ̀wọ̀n kò sí ìkàtà tó lẹ́tọ̀ọ́ tó wọ ẹ̀wọ̀n tó tó ara wọn èyí pé ká máa dákẹ́ lọ́pọ̀lọpọ̀ abẹ́lẹ́yìn òsọ tí ta bá rí ọ̀pẹ́ tó dáa láti ṣe ká mọ̀ sọ́ ìlú sọ bẹ́ẹ̀ wọ́n ni nínú àwọn ọ̀rọ̀ àwọn ẹni àgbá wọ́n ni ìkànnà àwọn sábà wọ́n ni ìjábà àkóso sáàìdá wà á sàmbónú sẹ́fì àwọn méjèèjì nínú àwọn ẹni àná yìí wọ́n kóra jọ bàbá àádọ́ mẹ́lẹ̀ sọ èdèjì nǹkan wọ́n sọ fún kan wọ́n sọ fún kejì ìtàkì ní ìdí àdàbà nílẹ̀ ẹ̀yọ́ àléébù àwọn mádàmù àdínkù ló bẹ lára ọmọ ádámọ̀ lóṣù ìmọ̀ ká ó ní ìyá àṣàrò mi náà tún sọ àléébù àrọ ọmọ ádámọ̀ ó pọ̀ ju sí ìyàlẹ̀ kàlẹ̀ bẹ́ẹ̀ bá kàkà àléébù ọmọ ádámọ̀ kábàkà ayé àléébù ayé àléébù àbùkù lára ọmọ ádámọ̀ olópọ̀ òun wẹ̀lẹ́bí àṣọ ìṣubú oríṣùgbọ́n òun ní àkótán tó ń kà ń tò ní sàbẹ́rì yẹn ti àlàáfíà ìgbè òun kà ń tò ní eight thousand ẹgbẹ̀rún lọ́nà lẹ́jọ àlékù lára ọmọ ẹlẹ́rùn ìbá rẹ̀ rí gaba oníwàjẹ́ tí ó kọ́ sí lẹ́tẹ̀ẹ́nu ẹni sàmẹ́ta ha tẹ̀tẹ̀ẹ̀tẹ̀ ìlú lọ́kùnrin ha oníṣùgbọ́n mo wá rí wípé ìwà kan bẹ ìwà yìí bó bá lè mójútó gbogbo àlékù ẹgbẹ̀rún lọ́nà lẹ́jọ tó ń bẹ lára ádámù pátá òfin dáàbò rẹ̀ tó kò ń bẹ̀ wọ́n ní kí ni ìmọ̀ náà ó ní ṣéèjì ìlẹ̀ káṣọ àwọn ìwà àwọn ọ̀nà káṣọ ọ̀nà lára tí ìsìláàmù tó kò wà sí mi ìyẹn máa ń sọ àwọn ẹ̀yẹ̀ tẹ̀rọ ní òpó dandan kí èèyàn sọ̀rọ̀ tó bá ti mọ tó dáa tó lè sọ káṣọ tí ò jẹ̀mọ́ ìbò ni ẹ̀ṣẹ̀ láti lọ́sọ̀ọ̀gbọ̀n ká dákẹ́ nígbà tá a mọ̀ tá a fẹ́ sọ tó dáa a ní dáwọ́ tó dáa fẹ́ sọ a kù dára dá lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ àìmọye dídákẹ́ jẹ́ tó dáàbò bo ilé tó dáàbò mú fọ̀kànbalẹ̀ báwùjọ àbákẹ́ yìí ti tọ̀pọ̀lọpọ̀ ẹlòmí o ẹlòmí ẹ̀rẹ̀ tí kò sọ̀rọ̀ ní gbogbo tó lẹ́sọ̀ fún ìdẹ̀bí sọ̀rọ̀ ẹlòmí máa ń dákẹ́ lórí a sì lọ́kùn yẹn ká sọ eléyìí kọ́lé ìsìláàmù sọ tá a bá rí bàjẹ́ a máa ń sọ ń pẹ̀ ìlú àìdákẹ́ tí a bá dákẹ́ lórí ìbàjẹ́ tí ìyàbá ìjà ìbàjẹ́ bá dé yóò kọ ẹni tó ṣe wọ́n tó ìdákẹ́ tó ṣe náà ẹjọ́ lọ náà ni wọ́n lẹ́nu tó bá ń ṣẹlẹ̀ tádánwò rẹ̀ bá ṣẹlẹ̀ ọlọ́run ní kò ní gbọ́n lórí àwọn tí wọ́n dára nìkan anábì sallallahu alaihi wasallam nígbà tó sọ fún wa nípa ohun tó bẹ́ẹ̀ bí ká máa pọ̀ bàjẹ́ ká máa fi dáadáa lọ́lẹ̀ ó wá mú ìta àwọn arákùnrin kan wá àwọn èèyàn kan wá wọ́n rí ọ wọ́n rí orí odò orí ọkọ̀ obì ọkọ̀ tí wọ́n rìn yìí alájà kan ni àwọn kan bẹ lókè àwọn kan bẹ sálẹ̀ tẹ́rí àwọn tó ń bẹ sálẹ̀ táwọn ò bá mú lé àwọn tó wà lókè ni wọ́n pè pé ẹdákùn ẹbá wa fẹ́ ń di omi sísàlẹ̀ wọ́n ó tètè lọ sókè lọ bá omi tí ó gbó sálẹ̀ ni láti bá lọ nìyẹn àdájútọ́lọ́ bá àwọn àdìsọ́lọ́wá ní ẹ̀ ráwọn tó ń bẹ sálẹ̀ táwọn súnmọ́ omi nígbà nínú ọba wá yóò àáké tó ti ń sá ọkọ̀ ojú omi tó ń mi odò lè wọnú ọkọ̀ wa kán lè bá ẹ̀ lè mú mi ní láì má lọ sókè mọ́ gbogbo àwọn tó jẹ́ ajẹ́ lọ mọ́jàrí agbógbà àmà alọ́dókè lọ́dókè lọ́dókè yára àwọn lásúmọ́ mi alágbèrè táwọn tó wà lókè bá wọn gbogbo ẹ́ ẹ̀mọ̀ pé tó bí ẹ bá ti wọnú ọkọ̀ ẹ parẹ́ abẹ́kẹ̀ táwọn tó gbẹ́ wàhálà sí ní ẹ̀ bá la ọkọ̀ lórí kó ní wọlé ọmọ ń wà ràn kájàkú àwọn tó la ọkọ̀ ojú omi wọ́n bomi lọ àbí àmọ́ àwọn tó wà lókè nǹkan wàhálà ti jẹ níyẹn àwọn náà parẹ́ pẹ̀lú ẹ̀ ó ní ṣùgbọ́n tán bá pọ̀ bàjẹ́ yìí fún wọn dẹ́jẹ́ ò àwọn tó ń bẹ ó pẹ̀lú rí wọn gbé lọ torí wọn ó dáwọ́ ẹgbẹ́ ah, ah, ah, àwọn tó bẹ lókè náà bọ́ àwọn náà náà àpẹẹrẹ bá àti máa ń kọ́ pàǹtẹ́kù jẹ láì ní dákẹ́ láì ní dákẹ́ níjọ́ nínú èkó yìí bẹ́ẹ̀nì kan bá tó bá jẹ owó náà tó bá jẹ owó náà àwọn ẹ̀kọ́ sọ fún ni pé ẹ̀yin jẹ́ ìgbé ìyẹn jẹ owó náà o ó yẹ pàtẹ́kùsẹ̀ yìí ọ̀pá náà yìí wọ́n sì pa nígbà tó yá àwọn kan náà ni wọ́n gbọ́gbọ́n ìwà àbàjẹ́ àà ìdí nípa ti lọ ẹ̀jẹ̀ àtàn. nígbà nípa rẹ̀ ẹ̀ ti gbọ́gbọ́ títàn ẹ̀fà òkè àwọn náà máa lọ sí di lítà ó mọ̀ sí títọ̀. àwọn èèyàn tí ìlú kìyà kan lọ tàn nígbà náà nígbà tó yá ọmọ ènìyàn tó gbọ́ jù bẹ́ẹ̀ lọ ní bàbá ti lọ wọ́n tó títọ̀. bẹ́ẹ̀ ni kàmáà nígbà tó yá ló di pé ó kéé àmọ̀ yọ wáyà nídi mítà wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ àwọn sọ yọ àbíláwá lè bẹ̀rẹ̀ lọ kí bọ̀dá kí ní yọ́gbà yìí kì í bọ̀ wọ́n ti kì í bọ̀ jẹ̀mọ́ nígbò tí yá ẹbà mẹ́ẹ̀ẹ́ ẹ̀tọ́ ti gbọ́gbẹ̀ yà rí a máa já wáyà yìí lórí òpó ajálẹ̀ ọmọ jálẹ̀ ni nígbà tó yá tán lọ tán amúlò fún ọgbẹ́ wọn ò ní ìkìyà kọ́lọ̀ kíbọ̀. Ṣùgbọ́n gbà tí bẹ́ẹ̀ lọ tẹ̀mọ́ níbi wípé wọ́n ń pẹ́ tí máa wọ́n kíbọ̀. Nígbà ìyá nípa ni ẹ́ẹ̀ gbogbo wáyà yín àmọ̀ ká lọ, wọ́n sì máa ká lọ ní ìsìn àti ìgbà lọ. Ó ká lọ sọ́fíìsì yìí. Ẹ wá ń bírèmù nípa. Ọmọ èèyàn ṣòro ojú padà. Agbára lásán ìlú ọ̀bẹ ìlú padà. Bàbá mi ní gbé, láti ẹ̀rí ìjọba ológun tó fún púpẹ́ mọ́ ẹ̀ máa tara rẹ̀ máa tara rẹ̀ tó lè yí ìyẹ̀ padà yẹ̀mọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba mi tó ní ká lè ṣe tán láti ṣẹ̀dókun ọgbọ́n nígbà tó lè yí padà yọ àmọ́ ọgbọ̀n àdá ẹ̀wọ̀n ìjágbe àwọn èèyàn títà àbí ẹ̀hán ọdún kìíní kejì kẹta kẹrin àwọn èèyàn ti gbọ́ yé ọ̀dọ́ǹkan kẹ́yẹ́ pàṣẹlá lọ ní mẹ́jọ ó kú lẹ báyìí ọkùnrin padà padà mọ́ ẹ̀yìn ọgbẹ̀yìn ẹ̀yìn ọ̀rọ̀ ọlọ́wọ́ báyìí ọ̀rọ̀ ni máa sọ̀kalẹ̀ kó wá tán ìjọba tó kò sí ní láì nìkan tó tó orí ẹ̀ ara ilẹ̀ ti gbàdá bó ló ṣèlú kan ilé tó lè dákan ẹni kò fún mi dájá 2027 irọ́ ló gbà ẹgbẹ́ wọlé náà yóò kọ́ kúkú dájá ló kọ́ lọ bí àìlọ ẹ̀sìn ní ọdún náà gbogbo sọ pé òun ṣe òun ṣe ẹ̀kọ́ torí ẹ̀ lára àwọn aburú aburú ahọ́n tá a gbọ́dọ̀ bọ̀ ṣọ́ra fún òun náà ní ká fi ahọ́n wa ká fi bọ́lọ̀ wọ òrùndún àwọn èèyàn máa dé o a sì máa wá lórí ìran náà náà nínú ẹ̀ kí ẹ máa pe nǹkan ní ìlẹ́yìn ọ̀gbọ́n ká máa pe nǹkan ní ìlẹ́yìn ọ̀gbọ́n máa pè ní ẹgbẹ́ rẹ̀ máa pàdánjì máa pe màláíkà lẹ́yìn tó ń gbọ́ gbára lé e, tó ń wá àwọn ọmọ sọ́dọ̀ rẹ̀

ìjà títí ń bẹ láàrin Ísírẹ́lì àti Amẹ́ríkà àti Kíà pẹ̀lú alábòsí tó ń bára wọn jà ní ọgbọ́n làwọn ọmọ ọdún bọ̀ọ̀tọ̀ lọ́wọ́ àdúgbò àdúgbò ìfẹ́ wọn mú nílò àwọn mẹ́tẹ̀ẹ̀ta Ísírẹ́lì ń pa àwọn mùsùlùmí ní Palestine láti 1948 títí di àsìkò yìí láti ń pa wọn. Ìránì ń pa àwọn áàlù súnnà àwọn súnmí àwọn mùsùlùmí súnnà wọ́n pa ní máàkì wọ́n pa ní yẹ́mẹ́lì wọ́n pa ní kínábíńpé wọ́n pa ní lẹ́gbọ̀n wọ́n pa ní súríà kódà níye òǹkà àwọn arùsùn náà síra lè ti pa ó ju tí àwọn ẹgbẹ́ ti pa ní ní palestine lọ ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀ àwọn tí nǹkan yìí fún àwọn àfáà wọ́n mọ̀ pé kò ọlọ́run alábòsí ó bá alábòsí jà ní alábòsí àti alábòsí ló ń jà

wà á rí bí wọ́n ti wọ́n ti sọ ilé di ahoro wọ́n sọ ìlú di àìpé wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ wọ́n sún lé látara pẹ̀lú ìrànlọ́wọ́ ìjọba Russia àwọn dáàbò yìí fún ìlà ìlú ṣẹ̀gbọ́n ìgbìmọ̀ àwọn jagunjagun àwọn sílà ìránì ni lára àwọn tí wọ́n ń lò ní síríà nìyẹn wọ́n pa wọ́n pa ségè fáwọn arúgbó sílẹ̀ lára nílẹ̀ wọ́n náà lè gbé lẹ́yìn òjìlẹ̀ Gbogbo àwọn lọ ẹgbẹ́ fún Káìpẹ́, ilé àwọ̀, orí, ilé ẹ̀ tí wọ́n pa lẹ̀, ó ju sápa ní ti sápa táwọn ẹ̀ bẹ́ẹ̀ ìjẹ́ pa lọ. So, ẹni tí ń pa Mùsùlùmí, àti ẹni tí ń pa Alùpùpù náà, àwọn méjèèjì náà, ọ̀yẹ́ lè fi ẹ̀ máa pé fòṣèrà yìí, ó yẹ ká máa ti bàbá, ó yẹ ká máa bà níjẹ́, ó yẹ ká máa tó rìn. Ìgbó ṣẹlẹ̀ nìyẹn. Torí ẹ̀, ìjẹ́ ti lára táwọn àpá àfikún wọn tètè rí wọn pé wọ́n á máa Hussein, wọ́n mọ́ ń pè Hussein ìdí àjọ́. Yá Hussein, yá Hussein, Hussein bá ń pè yóò sí láyé ó ti kú o. wọ́n náà ń fi ṣe ìrùn yá ṣe ń bẹ̀rẹ̀ lè tọ́rọ tẹlifọ́ǹkì. Yá ṣe ń Muhammad àwọn máa ń pè yá Ahmad Tijani wa, láwùjọ wa, Ahmad Tijani gbà mí, Ahmad Tijani gbà mí, kílẹ̀ máa ń pè tó fi ń pè tó wọ́nà lọ lọ sọ́dọ̀ rẹ̀ tó ń gbára lé ìpè mùsùlùmí ó takò ayé àti kò bá lè dẹ́pọ̀. ó dàbí ẹ̀ bá ń pe àfa ẹgbẹ́ rẹ̀ tí ò tí ì fún náà àmọ́ kò sí tòsí ibi tó wà ó jìnà ó bá ń wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ láàbà ẹ̀ ń bẹ́ lọrin. orí ti ti láì mẹ́rin àbádélé fẹ́lẹ́ ní gàdà lè lè wá ẹ máa lè gbọ́ ẹ bá ti gbé kò tó wá fẹ́ kókóró musu ẹ máa fọ́ orúkọ mi wọ́n náà máa mú bẹ́ẹ̀ jù máa ọba orúkọ àbá rẹ̀ tó rúkọ rẹ̀ tẹ̀lébù yá ti tẹ̀lébù yá tẹ́kù tẹ̀lébù yá tẹ́kù tẹ̀lébù yá tẹ́kù tẹ̀lébù pẹ̀lú ìpò àbí oṣù ti kèké torí pé àwọn wáyé ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀dẹ́ ẹgbẹ́ wa bí tí ò ní kápá láti ṣe fún wa ọlọ́ni mo bẹ̀rẹ̀ ní aṣẹ́jú lọ́dọ̀ fún ọlọ́ni kan lọ́dọ̀ fún ọlọ́ni tó bá ń gbórúkọ nǹkan ní ìlẹ́yìn ọlọ́run tó ń bá náà ọlọ́ lọ́rọ̀ rẹ̀ tó ń gbà láyé tó ń gbé bùkátà rẹ̀ tó ọnu nínú tó ti tó mi ènìyàn lè ní kàfà àti ìsìn lọ. Ìjọba ó sọ ti kéde olùdí ẹbọ. Ẹ̀yà àgbòrò ẹjọ́ ẹ̀yọ́ bí jáde ẹjọ́ ẹ̀rọ ọ̀pọ̀lẹ̀jọ́ bí ẹ̀bí ẹ̀ ọ̀rọ̀ náà lè léyìn ẹ̀mọ́ bẹ̀rù. Lára ènìyàn a àmọ́ gbé àwọn wájìnà tí ò níbi ẹgbọ́n ọ̀nà tí àwọn rẹ̀ lè bọ́bọ̀ wọ orogún ó pọ̀ ó pọ̀ tán àdàbí sallallahu alaihi wasallam òní àṣírkù fi ummati àkfà níbi ẹbí bí mẹ́rin àwọn sọ́fà fèrè lẹ́tẹ̀ bàrà ó ní ọ̀rọ̀ ẹ̀kọ́ ó pamọ́ débi sí ẹsẹ̀ kòkòrò ṣe pamọ́ lórí àpáta lóhun gànjọ́ tí kòkòrò bá rìn lórí àpáta lọ́sàn-án ó lè nípasẹ̀ rẹ̀ ká mọ́jú wáṣọ lóògbé ó ní bẹ́ẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ ìpamọ́ tó bí ẹ̀ àwọn tí ra àtọ̀ yìí àyè sì yàn sí i kìtàbù tọ̀ yìí tó ti ṣe é fún ọmọ ìgbọ́nà bò ábọ̀ rẹ̀ mọ̀ ọgbọ́n tààdá tí ra yóò ṣe pé kúrò wà láì lórí fún ṣe òun tó ló jẹ́ ní ṣe pé wà láì òun lòun lé bá bá ń pè wà láì lórí táà ṣe pàwà pọ̀ láṣẹ àti táà ṣe pàwà láṣẹ ìjọba kò sí ìta rẹ̀ nínú ìyàwó òní kan sáárọ̀. Èyí tó ń ṣe okun wà láì fún ọ̀pọ̀ ló ṣe, èyí tó ń ṣe okun wà láì fún ọ̀pọ̀ ló ṣe, wọ́n ti bá lè yọ̀ ọ́, ọba tó wọ́lọ̀ ń kọ́ lọ́ọ̀ wọn láì lè ní ìwọ̀n tẹ̀tẹ̀ mo sí wọn ni mo sí bọ́ọ̀lù kìkẹ́ òbí kan tó fi kú ìdáyé ó mọ̀ ìtọ́rọ tó bá lọ́pọ̀ ọlọ́run báyìí. Yẹ̀rà ń pè dárí ẹ̀dẹ́ ìrìn àbò. Ṣùgbọ́n bá kútọ̀, èyí tó lóò ṣe owó abúralé olórí òwá ṣe, àbí tó sọ́pọ̀ òní ṣe owó abúralé olórí padà wá ṣe tó di èdè ọ́pọ́sìtì tó gbá lórí tó padà wá ṣẹlẹ̀ ẹ̀ eléyìí ní kàfàárà ó ní tẹ̀rẹ̀ jàmá mùsùlùmí kò dọ̀wọ́ wa ká gbé ahọ́n wa jìnnà kúrò níbi àìsí ahọ́n wa pé nǹkan mí lẹ́yìn bẹ́ẹ̀ la àìsí ahọ́n wa ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní ká máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run lórí dáàmù ń pẹ̀ àìsí ahọ́n wa sọ dáàmù ń pẹ̀ o wà láàtẹ́fì bọ́nà lè tẹ̀lé kàbí ìrìn ní tó bá ti mọ̀ nípa ọ̀rọ̀ náà dágẹ́ dágẹ́ ẹ̀gbọ́n bá ìdọ̀rọ̀ ìrìn mọ́ ìdáhálá wọ́n láàbìrí láàbìrí láàbìrí kò tọ́nà fáwọn sí ìbẹ̀láyé àṣẹ àbúrúkọ nàbà nílò lọ́wọ́ ìtàlẹ̀ wọ́n wọ́n ní bèèrè hundred dọ́dọ̀ mímọ́ mímọ́ mímọ́ mímọ́ mímọ́ àgbà fáàkì mi ẹ̀rọ tó ń lò wọ́n ni ọ̀rọ̀ ìhá náà oh, ń nàìjíríà oòrùn dáadáa ní màdínà tó ṣẹ́ àpáàlá ni wọ́n wọ́n ti bẹ̀lá yìí wọ́n oh, bèèrè náà wọ́n ti fọ́ sí tipẹ́tipẹ́ àmọ́ bá a bá dá gbogbo ojú ìṣúwájọ́ àìlójú títí wọn tí wọ́n ti gbé àti ìṣe ìdáka ẹgbẹ̀rún ẹ̀ wọ́n tún sọ ní ìgbọ̀nmọ́ alábòdèlélẹ̀ sọ ní ìgbọ̀nmọ́ alábòdèlélẹ̀ àbúrò gbogbo kúkú kò sí tàbátà láti tú wọn ò kìrì náà apọ́jú wọ́n ti kájírà ọlọ́run akọ̀rọ̀ ọ̀rọ̀ ni wọ́n nígbè wọ́n láwọn òògùn ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ wọn ò ní fẹ́ gbà

ìwé wọn pọ̀ bẹ́ẹ̀ jù náà torí ẹ̀ àìmọ̀ sọ̀tàmọ̀ nípa ọlọ́run ìsọ̀tàmọ̀ nípa ọlọ́run a máa wáyé bí ọ̀nà bí márùn alákọ̀ọ́kọ́ àtàkọ́rọ̀ ìgbà ìrẹ̀lẹ̀ ẹgbẹ̀ ká máa dásọ́rọ̀ ẹ̀sìn ká máa bọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn láì ṣe pé ìmọ̀ kan bẹ tá a gbára lé lẹ́pẹ́ ìmọ̀ kan bẹ nínú ọ̀rọ̀ ọlọ́run ànábì tó gbára lé sọ ẹ̀ẹ́ nígbà tí ìwọ ẹ̀ta tẹ́tẹ́ ah ọdún ọ̀sán láti kùrá yìí pé yá àlú ẹ̀lẹ̀ yìí nà á mọ̀ ní. ìjà máa ń ká múrú wà lẹ́sẹ̀ wàlà àtọ́mù wàlà ìsìláàmù orí gómìnà amadu ṣètọ́ òkè fàjìjẹ́ nìyí ọlọ́dà ìgbẹ̀kú tẹ́tẹ́ ni ìjọba lẹ́nu ìmọ̀nìyẹ nítorí ọ̀sán là ń sọ tó bá pé ọ̀pọ̀lọpọ̀ àfáà nílẹ̀ Yorùbá tó bá ní ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ sí káàárẹ̀ lè ní àdímára rọrùn àdímára rọrùn ẹlẹ́bí yóò mọ̀ pẹ̀ yóò mọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí ẹ máa fi làákàyè làákàyè tó fún wọn jẹ àwọn ọmọ ọ̀nà ó máa ń sọ pé ní tóun sọ ẹ gẹ́gẹ́ ọ̀nà ìtọ́lọ́ ti sọ fìlì yìí ó kọ́ni tó ń bọ̀ làákàyè ló fi ń dàrú ẹ̀rẹ̀ ẹ̀bùdẹ́sìn ẹ̀bùdẹ́sìn bí àfáà tó ní pé ìrùn òní àsìkò nígbà tó bá ti jí mi làákà ìlú ńlò tó fẹ́ dé anábìsàlọ́ bá àìsàn láti rí ní àjò nígbà tó ń tẹ̀lé pẹ̀lú àwọn sáré nínú pẹ̀lú ìgbòmárí ẹ̀bọ́n kan wá sùn anábì òjì bìláàlì òjì abúbákẹ́lì òjì àwọn ìlókù òjì títí tó ló wá jí wọn ẹ̀ta oòrùn fóòrùn máa tààyà lára ló wá jí wọn tó túnmọ̀ sí fóòrùn ti yọ anábì jí báyìí ó tó ah sùkánà náà àtàbí náà bẹ̀rẹ̀ nígbà lòpọ̀ wọn bẹ̀rẹ̀ sí ìlú àdáni wá sí ìyà ayé mi ó wá sún kúrò bẹ́ẹ̀ àdáni tó ti ti táà sùn sí ìṣe ìtọ́rọ̀ yìí ló ti wà mọ́lẹ̀ ẹ̀kọ́ kan nìyẹn pẹ̀lú lásìkò ẹ̀gbọ́n ìtọ́ni ti wà mọ́lẹ̀ tí àsìkò gẹ́gẹ́ fi lọ ẹ̀kọ́ nìyẹn pẹ̀lú níbi ìlú lásìkò nígbà tó wá fún wá díẹ̀ àdáni wá níbi ìlà yìí pẹ̀lú ọwá táàlù ọ̀la ọwá kíkẹ̀ náà. Ní ìyàtọ̀ pé yẹ̀yẹ̀ fún ọ̀dọ́ ìwòrán tó ẹgbórí ẹni yẹn ẹ́ òṣèré gbalẹ̀ wọlé gan orí ẹ̀ tún fẹ́ ọ̀nà ní iná sọ̀dáàtà ọ̀nà ní ìtàrí ẹ̀ náà kí kẹ́ẹ̀ẹ́nà sí alárìmọ́ mìírí náà kìtàbá ìjọ kìtàbá ọ̀rọ̀ yàn ìjọba kàtí bára àwọn ògbò ọ̀gọ́ kì mọ̀kúntẹ̀ bí ọkọ̀ ti hà irú ó ní àsìkò wà nínú lásìkò wọ́n bí adájú sọ̀rọ̀ máa wà nínú sọ́nà pé ayé àmẹ́lẹ̀ àhàpọ̀ ẹ̀dọ̀ náà iṣẹ́ òun náà bá ní pẹ̀síkì àmẹ́bìrì àpọ̀dáàtù sí bọ́kìtì àmọ́ sákìlì lásìkò rẹ̀ àti ìdòkì táwọn ọmọ kékeré ti kà láti jẹ́ lọ́ sinmi obìnrin òun lè kó wá ní òun lásìkò òdodo pa làákà ìlú fúnra lé tó fi tako ọ̀rọ̀ lọ nínú kan bẹ́ẹ̀ ni agbọ́dọ̀ jìnnà sí nínú ẹ̀ òun náà ni ká máa tako ọ̀rọ̀ àwọn onímọ̀ O gbogbo ní pé wọ́n ló wà ní àdúgbò rẹ̀ wọ́n náà ní jámbí ọ̀wọ́n náà làbá rẹ̀ wọ́n bẹ́ bá ilé ẹ̀kọ́ yìí ó tako ọ̀rọ̀ àwọn àfá àgbà kan o tó àánú lẹ́rì àjọ lẹ́rì ni ẹ̀rọ kùn níbo ti ẹ ìyá máa ń ṣe ìṣòro náà àìsílẹ̀ àìsílẹ̀ nílé ìdílé tó bá yẹ a bá ti wà nílùú tó jẹ́ ìlú ẹ̀sìn pọ́nbélé ìlú sádàrí bẹ̀rẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn sáré gbé máìkì lẹ́nu àlámà náà lè gbé lẹ́nu láíláyé ṣùgbọ́n tọ́ bó ti mọ náà ni ó mọ̀ wọn ni máa láyé gíráfù tó lù wó láyé gíráfù tó lù wó. àwọn àdúgbò pé àtúntà ṣe bàbá yóò ṣe ń rí kó bá yóò ṣe ń kó bá rí bẹ́ẹ̀ tọ́ ráfà náà nù ẹ̀dá máa wòran ẹ́ àálò padà yẹ̀yà fún mi à àwọn àbára tó padà já kí ni wọ́n gba ìyàkúyà torí ẹ̀ àmọ̀ sọ ọ̀gbẹ́ yìí tó bá ti wá fún wa lọ́rọ̀ àwọn tó jù wá lọ nínú náà á jàkẹ́ á kẹ́kọ̀ọ́ nípa àlọ́ jẹ̀mọ́ inú ẹ̀ òun náà ní àlùgínìbà ọ̀rọ̀ ẹ̀yìn agbọ́dọ̀ jìnà sí nígbà ká sọ̀rọ̀ ọmọ ìyá wa mùsùlùmí ká sọ̀rọ̀ rẹ̀ láì já lẹ́yìn débi tó bá fi lè bọ́ inú oró onídùn nípa sáǹsẹ̀ ìtànkì ní jíńdà nìyẹn àwọn tó yẹ pé ìtànkì níbẹ̀ tó bá gbọ́ inú rẹ̀ ó dùn eléyìí ìdè bíbà abẹ̀rẹ̀ sí ní yìí àárín ìrìn àńsọ dáadáa tá a pọ̀ níbẹ̀ ìgbà burú bẹ̀ àmọ́ ìtànkì níbẹ̀ yìí a lè sọ lójú ẹ̀ torí ẹ̀ tó máa ti bọ́ ọ máa ti ti wá fún ọ ìtọ́jú máa ràn yàn wá báyàn gbà lè gbé lọ́sọ̀kù fún yẹn mọ́tò lẹ́gbẹ̀dù mọ́tò fún ọ lápájá ah aláìjà ẹ̀ jìnnà sí kí ló ó mọ́ sọ̀rọ̀ ilé àìgbà àtẹ́bí ibi ẹ má fi ẹ má fi ìlú fẹ́ wà sáyé wà. mọ̀lẹ́bí ti sọ ìlẹ̀ ó wá ìlẹ̀ sọ̀rọ̀ fún wọn ni. nítorí ó fẹ́ kó iye bẹ́ẹ̀ kí ẹ̀ sáà ló bá iye àtọ́lọ̀ wá ìdí àtọ̀ fún mi ẹ̀ bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó wá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lè lọ sí ẹ̀ tó fẹ́ lẹ́yìn lọ tó bá lẹ́yìn lọ́wọ́ sára sí i ilé tó dé ìgbàlẹ̀ tó àìsàn àwọn kárọ̀ sọ̀rọ̀ àwọn ilẹ̀ ìlà ìdá àyàfi alákọ̀ọ́kọ́ gbogbo ọ̀rọ̀ ìta àtúndá ìta ẹ̀jọ̀ ló máa ń béèrè fún ẹ̀fọ́ wa. Òpin ní àjọyọ̀ sáà òṣèlú rẹ̀ bá fún sa ó fún nígbà ẹ̀jẹ̀ kẹrìsà rẹ̀ wọ́n ìgbà ẹ̀jẹ̀

adulto. Ọ̀nà bíbí ọ̀nà. Ìgbà yìí wá pè ní ẹ̀yìn wọn. Bẹ́ẹ̀ni báyìí àti wọn àwọn ọ̀rọ̀ tó lè ní ọ̀rọ̀ Ẹnìkan ni àwọn ìrìnàlò pẹ̀lú ẹ̀kọ́, Maria, ẹni tó ń tẹ́lẹ̀ ní ìgbìyànjú, ọgbọ̀n ọgbẹ́ bí ẹ̀sùn ìrìnàlò ti fẹ́ fẹ́ òun, ẹ̀dá pẹ̀lú ẹ̀kọ́ òun sáà kóra di ìgbóni náà lórí wọ́n ní àkọ́kọ́ báyìí báyìí báyìí pẹ̀lú àníyàn ẹgbẹ́ dáa àwọn ẹni wọ́n sọ̀rọ̀ àpá dáadáa wọ́n gbọ́ àwọn àpá tó náà èsì ìdáwó àtọ́kọ́ rẹ̀ wọ́n gbà òun náà ìdí ìdí ọmọ lọ́ọ̀dẹ̀ wọ́n lọ́ọ̀ ti kẹta ó ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ lórí ẹgbẹ́ Gẹ́gẹ́ bí tó bí ní ìyàwó kẹta ló fẹ́ fi ẹ sí. Ṣé kí n parọ́ ní ilé ilé ìparọ́? Ẹ̀dá, ó kì í ọ́kìta ni, ìjọ bàbá rí ìjẹ́ jẹ́ nù. Ẹ̀dá mi ní mo jẹ́ ìjẹ́ lọ. Ẹ̀hẹ́ tó gbèrè kó parí òkèrè parọ́ fún. Márèjì first wife, second wife, third wife, first wife, ìyàwó ń bẹ̀rẹ̀. Àmọ́ àmọ́ àrọ́ àdéjì ilé ìjọ torí ẹ̀ àgbígbà àìṣe tọ́lá dèrè rẹ̀ lọ́wọ́ wa á sọ ìtààmà níbẹ̀ ọ̀tánù kálọ̀ rìpọ́ọ̀tù yẹn tí náà kálọ̀ rìpọ́ọ̀tù fáwọn àgbàlagbà ìgbé gígbà ẹ̀sìn ìtàkò torí pé ẹ̀tọ́ wa ń bẹ lọ́wọ́ ẹ̀ àwọn ọ̀nà mẹ́fà òun ni ìsìláàmù bá yẹ̀ǹda wa tá a lè sọ̀rọ̀ yẹn lẹ́yìn tí ó sì ní bọ́ sípò pé à ń sọ̀rọ̀ ẹ̀ láì dáa à ń tuntun gígbà ọ̀nà mẹ́fà ní tí ó ti dìde nínú ẹ̀ nínú ẹ̀ àti ìsọ̀rọ̀ amọ́ṣọ́ ara wa níbi rọ́ àwọn ẹ̀rẹ́ abọ́sọ tó lè lè rọ orí ẹ̀rẹ́ dájú pé tá a bá fi mójú tó ní mẹ́rin wà dáadáa lórí ọkàn wa jẹ̀mọ́ ta ní gbàgbọ́ sí mẹ́rin dáadáa nínú àwọn afáàmì súnà tí wọ́n pàtàkì ọ̀rọ̀ gbàgbọ́ gan tọ́rọ̀ gbàgbọ́ bá ti jókòó lórí ọkàn fún oríkèéríkèé ara lọ jẹ̀mọ́ owó pẹ̀síṣọ́ àti lè lánú kó o fi ahọ́n rẹ̀ parọ́ lóde rà kódà tó bá ń gbáyé orí ọmọ ọ̀pọ̀ ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n náà ah! ti ṣàìdá. Etí rẹ̀ onígbẹ́gbọ̀gbọ̀ púpọ̀ nígbà tó bá ti gbọ́gbọ̀ púpọ̀ ìwọ́n náà mọ̀ mọ̀ wípé mo ti jàgbá ó ti ṣàìdá. Lára àbára àbálẹ́ èmi, bàbá mi sọ̀rọ̀ máa fi ìdílé ṣe ìjẹsẹ̀ nínú ọ̀dọ̀ hàn. Bá ti ẹran tí ń bẹ lára yẹn nìyí, ẹyọ kan tó tóbi gan. Ìdá Fọláhà tó bá dáa, Fọláhà jẹ́ wọ́n ní bàtàkà tó bá tàjẹ́ gbogbo ara ló tàjẹ́. Ahọ́n ò lè parọ́, bọ́pù ò bá fẹ́ kókó parọ́. Ẹ lọ bá dáadáa. Kẹ́rí ọkàn orí central process ìwà dáadáa tó ní bóde pọ̀ tó orí ọkàn rẹ ló ń bẹ. Ìwà ìdá tó ní bóde pọ̀ tó orí ọkàn rẹ. Ọkàn ó wá rán oríkèéríkèé ara rẹ níṣẹ́. Ọkàn. Àwọn alẹ́ nìkan lè yí ẹnìkan mú bí ẹnìkan mú bó níbi ìkẹrù wọn lọ bá pàṣún náà báwa ni áàmù ọ̀rẹ́ ẹni ìdí dúkìá ni dúkìá bọ̀ tàkùwàndó ló ní ìbìlì ilé dúkìá nílé ilé dúkìá ní ó tẹ́lẹ̀ àtúndí àwọn àjẹ́gbọ̀n táàkùnkì àwọn rúnù àwọn àtìbáà táàkùnkì láàrẹ pàgbó ní pé táàbá sọ pé káàmù lọ sí ìkú jẹ̀mọ́ ṣùgbọ́n táàtà rẹ̀ jẹ́ tó bá lọ ní kí ó nìkan tó bá tó jẹ fún ó súnmọ́ lọ́jọ́ wájú ó mọ fẹ̀sì jẹun ó mọ fanọ́fọ́ lọ́hùn ní tó ń bí àti pọ̀ láwùjọ wa nìyẹn láti wà dájẹ kò ní ká mọ́ ní náà a ti sọ ara wa tó kó tí àtijọ́ láyé láti zakat ìtàbí hajj ìtàbí ìlókun tí ó kù lẹ́yìn wákàtí bá láàrùn tí ó kù ìsáàpùlùpọ̀ yóò alúgbàlùmọ̀ àgbàdàn ìtàjẹ̀ ìtààbò tààtà ìtààlẹ̀ ìta lẹ́yìn rẹ̀ ìtààbò ìdíkà gbogbo ẹ̀ lápapù ó ló ti wá jẹ́ àfáà tó rájú pé ìtààbò tọ́ àrà ó mọ́ ìtààbò sọ́lá tó ń lò ìtààbò gbẹ̀ ó wá débi ìtààbò ìgbòyù tó wá fi ní bá fà dí ọ ìdápọ̀ sí pé ó bá lé ẹnìkan tó fẹ́ mọ́ tọ́ pẹ̀lú ẹgbẹ́ bá ti ráwọ̀ lẹ́ lágbọ́ wá títọ̀ bá wọ́n ń pèpò káta wọn sáàbà ti wá rí ọgbọ́ ó múra jíjẹ́ rí káàtì Islam gbogbo háhùn ní bí Islam gbogbo wọ́n ti tí wọ́n tara rẹ̀ jẹ́ gbogbo wọ́n ní ìta àtọ́mbà kan nìyẹn táwọn kan ah, ìrùn tí nípa nífẹ̀ẹ́ sí àríkògbólé kéwù àríkàgbólé kéwù àtàgbólé kéwù àwọn tàbá gbélé kéwù kalẹ̀ báwọn bàbá wa kàná ti gbé e kalẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ èmi lọ́dọ̀ àwọn bàbá kàná ó fi jókòó ṣẹlẹ̀ sí àwọn ọmọ onífúnà lọ́dà látara àjẹ kẹ́ríkìrí ẹnu làmọ́ ń pè jẹba yóò bí ní oúnjẹ yìí tó bá tó stéèjì kan ló ń bèrè oúnjẹ kò sí bó ṣe rẹ ẹnu rẹ jẹ tó tó bá tó stéèjì kan wá bèrè oúnjẹ bẹ́ẹ̀ náà ni abẹ́ ìtaàtì bá pọ́ra wa kúrò níbẹ̀ òun náà ní ká jẹ́ àláàlú ká jẹ́ àláàlú alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ ilé ètò kódà àwọn tó ń lọ sílẹ̀ lágbára wọn lọ dé wọ́n dé dé wọn dálé gíláàsì lẹ̀ wọ́n kọ́ lè wù àrí àwọn tìlú yẹn kó dálé gíláàsì lẹ̀ káwọn sọ nìyẹn tó yọ lọ́lẹ́jọ́ òun ló kó mọ́kànṣẹ́ kò ló kó mọ́kànṣẹ́ àwọn tó bá délé jù àárọ̀ sábàbíkà látàgò mẹ́jọ sí ibi aago méjì aago méjì dàgò mẹ́rin láti gba àwọn òṣìṣẹ́ wọ́n bá fún àwọn ọmọ wa ní tẹ́lọ́rì ni wọ́n kọ́ wọn eh, kọ̀ǹpútà ni wọ́n kọ́ wọn èyí tó bá kà wọ́n lẹ̀ ni ẹ̀ńtà ẹ̀ ti pẹ́lẹ̀ ìdáàbò jẹ́gi wọ́n lọ yunifásitì tó kiri ó lè lè yunifásitì náà ní ń tọ̀ iṣẹ́ ọwọ́ kọ́ńtọ́ bẹ́ẹ̀ àwọn àbá àjọhùn náà ní tẹ lọ́wọ́ bàbá kàwú jọhùn wọ́n ti tẹ́lọ̀ àwọn tó bá lọ jókòó ti tẹ́ àfáà nìkan ṣẹ̀bọ́n tó súnmọ́ súnmọ́ ìdí haramu So àwọn nínú ẹ̀ nínú àwọn ewu tí fẹ́ níbi ahán òun náà ní ká máa jẹ́ ní èké má jẹ́ ní èké òtúnlẹ̀ ní pé ní tó mọ̀ pé rọ́ ni wọ́n sọ pé gbogbo ní tó mọ̀ pé gbogbo ni wọ́n sọ pé bá àwẹ̀ ẹjọ́ o ní fa nǹkan pọ̀ jẹ lára ẹni ní sọ pé bá nì lára ìsọ̀rọ̀ náà fún من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة فيه فيدعو طعامه وشرابه ẹjọ́ bá ti jìnà tí ọ̀rọ̀ èké wọ èké ìtẹ́jú èké ọlọ́run níbi ààrẹ rẹ̀ ààrẹ tó ń gbà àìjẹ́ àìkú rẹ̀ ń kàn lóbi pamọ́ rẹ̀ torí ẹ̀ láti gbọ́dọ̀ sọ̀rọ̀ bí nǹkan bá ti lọ bẹ́ẹ̀ láti máa sọ wọ́n ní bẹ́ẹ̀ bá ti lọ láti tutù rẹ̀ nítorí bá mọ̀ ní kò sọ nítorí bá ti mọ̀ dákẹ́ obìnrin tó mọ̀ òní kò sọ wọ́n èé múlẹ̀ sí pé yóò sọ̀rọ̀ àmọ́ wọ́n mú yàn tí yàn bá sọ ìjọ kúsọ̀ táwọn bá ti fi kápá àti lè sọ̀rọ̀ táwọn bá sọ̀rọ̀ ọlọ́run béèrè lọ́wọ́ wa jọba lára rẹ̀ nìyí nínú ẹ̀ àlọ́ fásitì ká máa parọ́ mọ́ yàn kó yàn ṣe kìyà mọ́ ọ̀sẹ̀ inú rẹ̀ o ẹ̀nà àwọn ọmọ rẹ̀ ah àkúsà àwọn bàbá rẹ̀ jẹ́rí ẹ̀ kí ló dé ó ti ṣe ṣìnàṣìnàṣìnàṣìnà sórí ìpàdé wa wá dákẹ́ ó wọ pátá ó wọ̀wọ̀ gbogbo kò túmọ̀ sí pé ìdọ̀ pé oríṣi lẹ́nu ìjọ mọ̀ sọ ni pé ah ó ń rí ìrìn fún rè ìrìn ìranu ń bẹ lọ́wọ́ rẹ̀ tó ti bẹ àdóòtú àti ó bẹ àkọ́kọ́ wa nínú ni yìí záàrí àní ẹni yìí záàrí ni òmùnà sọ bẹ́ẹ̀ àìsọ bẹ́ẹ̀ bí àbá sọ bẹ́ẹ̀ ni a máa ní kó bẹ́ẹ̀ ìwá tó ní pọ̀ fún àtìmú tó wọlé ìlú tí ò rí wá nínú sẹ̀ríà ó tọ̀ ní ìjẹ ìdálẹ́wò yóò jẹ ẹgbà ọgọ́rin eighty lapis yóò jẹ láti àyà kìíní dé àyà ogún láti verse one dé verse twenty fọ ìyá wa àìsà mọ́ni rọ́bì ọlọ́run tààlà àlìyà yọwọ́ anájúwa muhammad sallallahu alayhi wa sallam àìsà tí ò mọkùnrin àrẹ́bì ìfẹ́ lọ́mọdé kò mọkùnrin náà nàbì tó fẹ́ kò ẹni tí ó mọ̀ náà ni Muhammad sallallahu alayhi wa sallam òun lọ́pọ̀ ẹ̀ ànábì ti fẹ̀ ní ṣùlọ́kà jẹ̀mọ́ kí ló wá tẹ̀lé jọ náà òun tó ń pè ní àdísùlù ṣẹ́fùkì àdísùlù ṣẹ́fùkì lórí ẹ̀ lọ́wọ́ òun sọ áyà yìí kalẹ̀ lé lórí àyàtọ̀ sọ yìí ogun áyà yìí lọ́tọ̀ torí ẹ̀ pọ̀tàlẹ̀ ọlọ́run bínú nígbà náà a sì ká áyà yẹn bèèrè twenty five fifty ó bẹ́ẹ̀ náà kò fọ̀yà wá áyà àwọn caravan ìyẹn ni ìràfúnmi tó máa ń gbé ilé ẹ̀hẹ́ àìjà ń bẹ́ẹ̀bẹ̀ tọ́ àìjà wá ní òun fẹ́ gbọ́sẹ̀ ló bá wọ pápá lọ pápá tí ó pọ̀ lọ kò tètè jáde ẹni tí máa ń wọ ọkọ̀ tí máa ń gbọ́ra fún mi òun ò tún gbọ́ bẹ̀rẹ̀ tó bá ló bá gbé ọkọ̀ lọ tiẹ̀ ah ìgbà yìí kìí ṣe lù àìjà wá jókòó ibẹ̀ ló ti wá gbé lọ ẹnìkan tó wá padà wá ara ìta ìta ah, ìwà náà ti wá Muhammad sọ̀rọ̀ lọ́sọ̀ eléyìí ẹni ẹ̀rọ wa máa ń ṣàlọ́jú gbogbo rẹ̀ àbẹ́tọ́ tó délé àwọn mùdọ́bìkì àwọn kèfè rí tọ́pọ̀ ojú tó ìsìláàmù tí wọ́n ti mùsùlùmí wọ́n ti pàrọ̀ pé àìsà ah, ti ti ṣìná ó ti ṣìná adájẹ́wó ni ó ìgbẹ́lọ́ fi bínú wọ́n tó sọ pé yẹn ti ṣìná ẹ̀rí ẹ̀dà ẹ̀rí ẹ̀dà débi pé wọ́n fẹ́ lè kó ọ̀rọ̀ yẹn jẹ ẹ gbọ́ wọ́n fẹ́ lè kó jẹ ọlọ́wọ́ fírí sí wọn ayà sọ̀rọ̀ ilé olórí ẹ̀yìn dẹ́yìn náà wá ń gbà sá ń sọgbọ́n ẹ̀rídà ẹ̀lẹ́rìí ẹnikẹ́ni tó bá fi lè sọ pé obìnrin kan ṣe dìná ìrẹ̀lẹ̀dẹ́ yẹ̀rùmúsọ́nà tó tẹ̀ wọ́n mọ́ dìná láì ní ẹlẹ́rìí ọlọ́bí fàjìrì ní ohun sàmà ní ilẹ̀ jàdídá ọgọ́rin 80 láti oní kíjọba fún wọn ní kíkọ́ bí wọn 80 láti ẹ̀dá ọkùnrin àwọn náà àwọn tàbí tó wà fẹ́ nígbàlá ìtọ́kalẹ̀ ọkùnrin kálùkù bá ọ̀rọ̀ yẹn lé olùdé bí pé òkìkí kan ní gbogbo olùmọ̀ nínà àbúbákì ti dìk àwọn ìlọpọ̀ ọmọ rẹ̀ pé Aisha, mo pè é gbọ́ àmọ́ tó oṣù ọ̀pọ̀ òṣè kìíní yìí anábìsà bàbá àtọ́lá ní ìwọ ìyàwó mi mo mọ̀ kò ṣe àmọ́ òkìkí ti kàn púpọ̀ tó bá rí bẹ́ẹ̀ àlẹ́hẹ́kì yìí ní àhàlì tí ẹ̀ mọ́ sọ fi pọ̀ a sì ń kà a sì ń kà a sì ń kà owó lélẹ́gbẹ̀rún ọdún táà sì ń kà táwọn sì wọ́n láwọn èèyàn kan lẹ́nu pé pé Aisha yẹn wọ́n ti sọ pé Aisha ó sì dánù ẹ̀rọ̀pọ̀ àwọn ẹni òun tó lórí ọdún àbó lórí ibú tàbálá ló lórí ibú bí fún wọn tó bá nà wọ́n ṣe ká dúró àbí ká máa sọ fún ẹ́ tàbá ẹ̀rọ àwọn èèyàn ṣe mùsùlùmí àdíkẹ́ ọ̀nà náà bíbí kébé yìí wọ́n ta kó ayé alukóra ìlú hàn ẹ̀rọ pẹ̀lú ọkà ìwádìí tẹ̀sà twenty four bá a tó bá twenty ìyá wa ayé tẹ̀lé ọlọ́wọ́ bá ti pọ̀ mọ́ àbí ìdúró eighty jọ́ǹkì jọ́ǹkì tẹ̀lé yìí òun àwọn sí àìránì lára tó máa ń ṣẹ́bi lẹ́nu wọ́n ṣẹ́bi láìsà àìsà sáré àti mọ́ṣíríkà ni ìbí láìsà oríṣiríṣi ìyàwó àbẹ́tí wa Muhammad sallallahu alaihi wa sallam. kákan lè láàmú abẹ́lẹ́ ọ̀gbẹ́kọ́nà jẹ́ kí wọ́n ẹni tó ń bù yà wa tó tó bá lágbára láti nà ọmọ inú ìnáwó àdó nínú ọmọ wọ́n sì dín wọ́n sì ń nà wọ́n mọ́ torí ẹ̀ àti ránù àti amẹ́ríkà àti israẹli àbẹ̀lọ́ ọ̀nà ọmọdé tí wọ́n ń dúró àgbàrá wọn wọ́n mú nẹ́ra wọn kan para wọn jà ní gbogbo olú ìsìláàbà táwọn mùsùlùmí ká lè lọ sókè lọ́la àwọn méjèèjì ni wọ́n da yóò gbà eléyìí bá mùsùlùmí náà bá mùsùlùmí ìyá wa ń sọ̀rọ̀ bí ọ̀nà òun tàhálà níyà bàtà àdábì níyàwó òun náà rí jẹ́ńdà ni ọmọ wọn sí àrí ìyàwó bẹ̀rẹ̀ pé nígbà àdábì kú tán gbogbo àwọn tàbí àwọn ibi pátá ni wọ́n ti kékeré àti áálì àtàwọn mọ̀lẹ́bí áálì nìkan ẹ̀ rí pé olóògbòbó gbogbo ọmọ sọ bẹ́ẹ̀ ẹ̀ olóògbòbó gbogbo ọmọ sọ bẹ́ẹ̀ àwọn lẹ́yìn àwọn lẹ́yìn ṣe mùsùlùmí kékeré ni wọ́n kékeré làwọn sí àwọn lẹ́yìn torí ẹ̀ abẹ́ àmọ́ àtọ̀wọ̀

yọ àwọn ẹrù ọlọ́run díẹ̀ tí wọ́n fi ṣọwọ́ sí wa ìjókòó tá ń jókòó lẹ́yìn tó bóyá wo lẹ́kṣọ̀ tó ń bọ̀ là ń pa ń bẹ̀ nígbà bá pa two thousand ẹ ẹ rí i pé àbíkọ́ máa ń ta àwọn àlè